والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله الثاني عن أبي ذر أيضا رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال يصبح على كل سلامة من أحدكم صدقة وكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزئ من ذلك ركعتان يركعهما من الضحى رواه مسلم الثالث عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم عرضت علي أعمال أمتي حسنها وسيئها فوجدت من محاسن أعمالها الأذى يماط عن الطريق وجدت في مساوي أعمالها أن خاعة تكون في المسجد لا تدفن رواه مسلم الرابع أن ناسا قالوا يا رسول الله ذهب أهل الدخول بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم قال أوليس قد جعل الله لكم ما تصدقون به إن بكل تسبيحة صدقة وكل تكبيرة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة وفي قطع أحدكم صدقة قالوا يا رسول الله أيأتي أحدنا شهوته ويكون له فيها أجر قال أرأيتم لو وضعها في حرام أكان عليه فيها وزر فكذلك إذا وضعها في الحلال كان له أجر رواه مسلم حديث على قول هنا ولد أبو ذر الغفاري رضي الله عنه يقول حديث التساجن أنت سوال ọlọ́nàbíà Muhammad ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́wọ́n ọba kọ́ máa bá ó sọ nínú ẹgbà wáyé ìpè yusbihu ala kulli sulama min ahadikum sadaqa yóò máa jẹ́ ọ̀ràn yìí ní gbogbo ojoojúmọ́ lórí gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú àwọn oríkèé ara yín yọọ máa jẹ́ ọ̀ràn yẹn ní gbogbo ojoojúmọ́ lórí gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú àwọn oríkèé ara yín pé kó ṣe sàrà ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú oríkèé ara wa pé kó máa fojoojúmọ́ ṣe sàrà ọwọ́ oríkèé kan ní ọ̀pá oríkèé kan ní èjìká oríkèé kan ní ọrùn oríkèé kan ní orí oríkèé kan ní ẹsẹ̀ oríkèé kan ní láti kókósẹ̀ títí dé orúnkún oríkèé kan ní láti orúnkún débi sísan débi sísan ti sọ mára oríkèé kan gbogbo oríkì kọ̀ọ̀kan nínú àwọn oríkì kọ̀ọ̀kan lára wa ìlọ́jọ́ ran èèyàn lórí wọn kí wọ́n máa ṣe sàárà lójoojúmọ́. kí aláàmà fi ṣe sàárà yìí wọ́n sì ní ọ̀ràn àyà ni kí aláàmà fi ṣe sàárà yìí. ẹ̀sìn wa ìsìn Islam kọ̀ọ̀lá nǹkan kan bọ̀ wá lọ́rùn kágbára wọ̀ ká. nítorí pé la yukallifu Allahu nafsan illa wus'aha. ọlọ́run ọba ò ti nǹkan kan ru ẹ̀mí kan àyàfi ń tẹ̀mí balẹ̀ o. ìgbà tí òfin ọlọ́run lórí gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú oríkèé wa lọ́jọ́ ràn yẹn lórí rẹ̀ kó ti sàrà ìjà máa fi ti sàrà náà ọlọ́run ti rọrùn ìjà máa fi ti sàrà náà ọlọ́run ti rọrùn. وكل تحميدة صدقة وهو الحمد لله سعران وكل تهليلة صدقة وهو لا إله إلا الله صدقة وكل تكبيرة صدقة وهو الله أكبر تباونا سعران إليه تمسيكي تابعت سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر أتكو كل مرة سنو tọ́mọ wọn wí tọ́ba pọ̀ tọ́mọ pé òtí ti sàrà fún gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn oríkì ara rẹ̀ سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله لا بيادي في مئة gbogbo gbólóhùn ọyọ kọ́kọ́ ní mímọ jáde lẹ́nu wa ẹbí pípé tó máa ń sẹ́ àtọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ sọkúsọ tí máa jáde lẹ́nu ẹ̀. subhanallah walhamdulillah wala ilaha illallah. Allahu akbar wala hawla wala quwwata illa billah wàá dúró orí tọ́lọ́mù bá ti fún ẹ látàrí dídá tó dá ọ ọ̀dọ́ pé ó sínú orí fún ọ lọ́tún ó sínú orí fún ọ lọ́sùn ọ̀ǹda fún ọ láàárọ̀ ọ̀ǹda fún ọ lóòlù ọlọ́run ọba ọ̀sẹ̀rù bọ́ ọba tiẹ̀ jẹ́ tí kò ayọ̀ kó dúpẹ́ fọlọ̀ tí kò ayọ̀ kó ọmọ ṣe sàrà lórí gbogbo oríkì tọ́lọ̀ fún ọ yìí alẹ́ ni tí oríkì rẹ̀ ti rọ ọ̀ràn yẹn nígbà náà ti sàrà lórí oríkì o kájú wá pé wọ́n ti nǹkan kan sóríkì rẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah ọjà ni wọn ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ yorùbá táwọn ọmọ aláwọ̀ ọ̀dẹ́ dúpẹ́ fọlọ̀ wọn máa jẹ wọn máa takòtò ni wọ́n máa jó wọ́n máa tàdíríkì wọ́n làwọn jó àwọn akọrin àwọn yọ àwọn tàdíríkì àwọn fi polúwaga yorùbá lẹ́fù ọ̀n tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ eléyìí ọkọ ni tó fi ṣe sàrà subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar láàrin ìṣẹ́jú márùn-ún ọlọ́lọ́mọ yìí tó lè tẹ̀mí ìyẹn jáde. ẹ wá wo dáńbà dáńbà jẹ fúnra wọn ẹ̀wù yẹn tá à ń sọnù fúnra wa nínú àwọn orí oríṣiríṣiríṣiríṣi tí a kì í lo àkókò wa fún. bólú ń gbèsè àfọ̀mọ́ bọ́lọ̀ nínú tọ̀rọ̀ ohun tí máa jáde lẹ́nu yẹn ọ̀nà yẹn kọ́ bọ̀ kì í wúwo lẹ́nu bí ti wùlé ókéré mà. ó lè yín mọ̀ wípé òun sàn kankan kì í pààyàn lẹ́rù kì í dẹ́rù pẹ́nu. tòkí ló dé tóbi wá dé pa ọ̀rọ̀ burúkú àwọn kò bá kò gbé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àdáwò ìlókù ẹnu ẹ ọ̀rọ̀ tó ti kó lè ó lè wó gírí lé ní ìmọ̀ ẹjáde lẹ́nu tiẹ̀ subhanallah orí bẹ́ẹ̀ jókòó alhamdulilayi ọgbà bẹ́ẹ̀ jókòó rí wala ilaha illallah ọ̀ máa sọ allahu akbar ti jẹ́ ọ̀jáde lẹ́nu ọ̀daràn rí àbí kọ́ máa kọrin fújì ó ti há gbogbo orin orí ibú ó ti há sórí gbogbo àwọn orin àtẹ̀wò ń bẹ lórí ọ̀daràn orin kan orin jùjú ní ọmọ há sórí ní ọmọ kà a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim wọ́n bẹ ọlọ́run dáhùn sí làwọn ti kàjẹgbà bí ọlọ́run dáhùn sí làwọn ti kàgbákò ǹjẹ́ ń lu táwọn létí ti gbé tì rẹ̀ kalẹ̀ torí rẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah wọn náà ṣe kí eléyìí ọmọ ajáde lẹ́nu rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn náà yọ yọ lẹ́nu àwọn orin ńláńláńláńláńlá sínú ọgbà tó ti máa tayé sí fún ẹ àwọn aburú ńláńláńláńlá tọ́lọ́ ọmọ gbé kó fún ọ ọmọ abẹ lálàáfíà láyé dídáadọ́ ọmọ tọ́ wa nítorí pé èèyàn lè máa wí gbóná sí sábọ̀ mọ́kọ́lọ̀ pàápàá ti lọ tọkàtọkà kí nǹkan ti máa fẹnu wí kankan kan òórùn nípa rẹ̀ kọ́ wa wúru orí tọ́lọ̀ wọn bó ti fọ̀ wọ́n wá nu hadith al-qudsi eléjì imam Abu Dawud tó gbé jáde tó fẹsẹ̀ nílẹ̀ anabi sallallahu alaihi wasallam ọlọ́lọ́ sọ nínú hadith al-qudsi ẹnikẹ́ni tí ìrántí ọlọ́ àbí kíkí Al-Qur'an tó bá mú káàró níbi àti sọ̀rọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run ohun tí èmi ọlọ́run ó ṣe fún yóò ju tí màmá ṣe fáwọn tí màá tọrọ lọ. ìyẹn ni kíkí wá pọ̀ ní wíwúrú àwọn gbólóyìn a ah, orí ọ̀tọ̀ wa o àbúrò fi ọlẹ̀ o.

torí rẹ̀ jẹ́ káwọn náà kọ̀ ní gbólóyìn òfin kankan tẹnìkan fẹ́ fi dájọ́ nìkan lọ níwájú ọlọ́run kọ́lọ̀ èdè ìlú ọ̀jámọ̀ kankan ìpayọ̀ ọlọ́run inna akramakum inda Allahi atqakum ẹni àpọ́nlẹ́jù nínú yín lọ́dọ̀ ọlọ́run lẹ́ni tí ń ṣe kí tí ń bẹ̀rù ọlọ́run ọba jù. wa amrun bil ma'ruf sadaqa káfóòrò èèyàn láti ṣe dáadáa sàrà ni káfóòrò èèyàn láti ṣe dáadáa sàrà ni. ẹni tí a rí máa ṣe dáadáa ẹ fòrò rẹ láti ṣe dáadáa sàrà lẹ ṣe gbogbo orúkọ ẹsẹ ń pè yàn lọ ẹsẹ Ọlọ́run jojúmọ́ sàrà sàrà torí ẹ wọn náà èyí tó ń tọ́ ń dáadáa ni wọ́n ṣàlàyé rẹ wọn náà ṣe sàrà nìyẹn ó rẹ nìkan tó ṣe pé lọ ṣe dáadáa kò ti dé àsìkò tutù sàrà lọ sí irú ẹ mú owó àǹfi fún wa ẹ mú owó O fún wa ó sì rọ amówó jáde ìwọ ti ti sàrà nù ìwọ lọ náwó àwọn torí kí wọ́n lo kúrú rẹ̀ tó fi dé ó ti ti sàrà nù yàtọ̀ sí bàbá àdìsí lẹ̀ ìyá darúgbùdù lẹ̀ báwọn èèyàn bá láwọn ọjà yóò wọn bí kò máa gbára wọn gidi kò nínú máa dùn. kí nǹkan sá máa dà wù gbà náà nínú tí ẹ máa dùn ọlọ́mọ tí wọ́n ṣe tán ṣé òun kéṣe tán ni ẹbí tí wọ́n náà yẹn ló wà náà àlùjànnú mínà lìjẹ́ nàdí wọn náà àwọn ẹnbẹ́ náà àlùjànnú dáadáa nu àwọn máa sọ̀rọ̀ dáadáa lẹ́yìn máa benu tí ń sọ la khayra fi kathirin rẹ̀ mi illa ju amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an-nas wa man yaf'alu sóore mbẹ àyà àfẹni tó bá ṣe pé asẹ́tí fi ń pa ọmọlàkejì rẹ̀ ní kò ṣe sàrà àbí ń pa aláṣẹ ń fòrò rẹ̀ kò ṣe dáadáa àbí ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu rẹ̀ àtúnṣe ló ń ṣe láàrin àwọn èèyàn ọ̀rọ̀ tó lóore mi ọ̀rọ̀ tó lóore mi lórí rẹ̀ ìgbà wo láwọn àfòrò yẹn kò ṣe dáadáa gbàtà bá rí pé wọn ò ṣe dáadáa tá a ṣe dáadáa àgbọ̀dọ̀ dákẹ́ á lọ sí ìdí kò ṣe dáadáa. ẹ ọmọ òfin sọnù ìgbẹ́kẹ́ nìkan sọ mí lẹ́nu jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo jókòó lásán lásán wọn sọ kúkú rí wọn sọ kò tó burú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà Yorùbá kí ni wọ́n máa fẹnu wọn wọn fi wà náà ìwọ ìwọ wọn lọ síbi dáadáa náà wọn lọ síbi torí rẹ̀ gbọ́dọ̀ dákẹ́ torí kẹ́ ẹ̀ ń dákẹ́ ẹ̀ ń dákẹ́ ẹ̀ ń dákẹ́ ìbàjẹ́ ti pọ̀jù láwùjọ aburú ti pọ̀jù láwùjọ torí di eléyìí báyìí tẹ ẹ bá rí i pé wọn fi dáadáa sílẹ̀ ẹ fòrò wọn kún ó ṣe wọn náà fi máa ní mò ń tà tẹ ẹ bá sì rí i pé wọn ń ṣèbàjẹ́ ẹ kọ fún wọn láti ṣe. إذا تأمر بالمعروف إذا ترك وتنهى عن المنكر إذا أتي ìsìláwò máa fòrò fún ti dáadáa ńgbà tó bá rí pé wọ́n ti ìsìláwò máa kọ̀ bàjẹ́ fún ọtọ́ bá rí pé òní wọ́n ti kí ni òní wọn ra gbalẹ̀. eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ o ìwọ wá wò bọ́ọ̀ máa ti ṣe sàrà àtúnì fún ọ sàrà àtúnì fún ọ sàrà àtúnì fún ọ láwùjọ wa a gbọ́dọ̀ fẹ́ ni bí ọmọ pè wá lọ sí ìdí dáadáa pa ìdájì a gbọ́dọ̀ fẹ́ kú àìjẹ́ bẹ́ẹ̀ aburú sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ làdí sànàbì ti sọ ọ ولتنهون عن المنكر أو ليسلطن الله عليكم شراركم ثم يدعو خياركم فلا يستجاب لكم النبي إنه كان مغفور رأي لا تسير kẹ́sì máa kọ ìbàjẹ́ fúnra yín àbí kọ́ lọ́wọ́ bó ti torí àìsè bẹ́ẹ̀ kọ́ wá ti àwọn ẹni ibú yín kọ́ àwọn ẹni ibú inú yín kọ́ tẹ wọ́n sí yín kó fi wọ́n so lórí. kí wọ́n máa tẹ̀yìn àwọn ẹni ilé ọmọ wa bẹ ọlọ́run wa ní dáàmú ọlọ́run má pé rúkú tá a ti wà nàìjíríà bẹ́ẹ̀. ẹ̀yin náà wọ́n náà ní sí i náà yín òní ni fò ní yín àná nígbà tó ní wá fi ń yín àná àná sì dá ètò àná dá ẹwà náà ní gbogbo àlà ń pariwo kọ̀nù lórí kókó náà bá wa lé nìkan lọ. Màtọ́ bá wa lé e lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ti di kúkú ẹni eré ní gbogbo wa tí ó ti wà. Wọ́n ń dáko èèyàn kan ti wọn nígbà wọn bọ̀. Èèyàn làwọn ń dáko dípò kí wọ́n máa sọ pé ẹni eré ẹni eré tí ó tù wá tí ó tù wá. Wọ́n wá ń dáko pé lágbájá ló lè dé kì sọ lọ́ọ̀ máa tó ti wá sí fún yín báyìí ní ìsìn. Irọ́ lásán. Orí ọ̀pọ̀lọpọ̀ wọn ò lárò èrò wọn bíi ti pẹ́pẹ́ yẹn ni ọ̀pọ̀lọpọ̀ lóru ní ìsìn àwọn náà ní tó ṣe ń bu báyìí oúnjẹ ọtí ẹ̀ máa ń tí ó ti mọ gbogbo ọ̀rọ̀ tí ọba tó ń gbó swíìtì oríṣi kan náà ní kọjọ́ kọ àwọn kan wọ́n ti fa àgbẹ̀jẹ̀ jìnnà àti tí ònà ti wá wà bẹ̀ wọ́n náà tún ṣe dín lọ ọdún kìló la wà báyìí lẹ́yìn sùn ní ọdún kìló la náà tọ́ àwa rírí eléyìí túmọ̀ sí pé ọlọ́run mẹ́jọ tó tó ń ṣẹlẹ̀ sí wa nù. nígbà tó jẹ́ pé àríkọ́ àwọn èèyàn ṣe bàjẹ́ àní kọ̀ọ̀kan àríkọ́ àwọn èèyàn ṣe dáadáa àní fòrò wọn wọn ṣe. kẹ́ni kan sọ mí lẹ́nu kọ̀ọ̀kan mi kẹ́ni kan sọ mí lẹ́nu kọ̀ọ̀kan mi. tóbi tí kálukú ń sáfún náà ok lódodo ó tó sáfún kò sì dé sáfún nítorí pé bàbá sáfún. òní jọ́ni táwọn èèyàn sọ̀rọ̀ rẹ̀ ká. àmọ́tọ́ àbá sábú yóò dínà kaburú ọ̀sán kalẹ̀. ọlọ́wọ́n fún ọmọ àfi ọtí sábà bí kaburú ọ̀sán fi ọ lé aburú dínà sáwùjọ. àwọn tẹ́ bá fẹ́ wo kí làwọn èèyàn fẹ́ wa rọ́bù ẹnì kò ní ṣe kò ní pẹ́ nìkan lọ sídìí ẹ̀sìn láwọn àwùjọ Yorùbá ẹnì kò ní pẹ́ torí pé àwọn ọ̀fẹ́ sẹ́sẹ́ ẹ̀sìn ni wọ́n fẹ́ ti kú kò sí ń tọ́kàn wọn pẹ̀lú ẹ̀sìn ọlọ́run àfi bí kí wọ́n máa bẹ̀sìn ọlọ́run ọba jẹ́ ìdí nu ẹni tí ọba tí wọ́n sọ fún ọ tí wọ́n ti ọ̀dà ń kọ́ ọ̀tá wọn ni ọ̀tá wọn bí kí wọ́n fi wọ́n lẹ̀ kí wọ́n máa sí ẹ̀sìn ọlọ́run bàbá tùbàtù bàbá ti wù wọ́n wọ́n máa bàjẹ́ ìlú wù wọ́n wọ́n tó bá tó àmọ̀ tó dọ̀ gbọ̀dọ̀gbẹ́nu lọ wàá sàlàyé ẹ̀ wàá sàlàyé rẹ̀ fẹ́ni tí ọba yé nítorí pé nígbà mi sàlàyé wọ́n sàlàyé tó ń sàlàyé aburú ọmọ ti kù aburú ọmọ ti kù aburú ọmọ ti kù tọ́ba rí fún wọn ṣèbàjẹ́ ọkọ̀ fún wọn èmi kọ̀ ìwọ kọ̀ tọ̀ ń kọ̀ aburú ti kù nìyẹn láwùjọ wa tòbá àwùjọ ṣe máa ń dá nìyẹn wọ́n tún ní sàrà àlè lẹ́yìn nínú tọ́lọ́ ti fi dá ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam yàtọ̀ ọ̀nà ni al-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar ìmọ̀ àfọ̀rọ̀ ara ẹni láti ṣe dáadáa ìmọ̀ àfọ̀bàjẹ́ fúnra ẹni kuntum khayra ummatin ukhrijat lin ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah ọlọ́run lẹ́yìn ilẹ̀ iṣẹ́ ìjọ tó lóore ta kó kí ló fọ yín dání tó lóore jù nítorí pé ẹ máa ń fòrò ẹ máa ń fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ẹ sì máa ń kọ́ bàjẹ́ fún wa ẹ wàá gbàgbé orí ara yín àyín náà gbọ́ lọ́ngbọ́ nítorí mú ayé àtọ̀ nù èsì kókó tá à ń jẹ èsì ibi tá à ń gbé èsì ìlú wa èsì ìdí wa èsì ìran wa kuntum khayra ummatin ukhrijat lin-nas. تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله اسمع يا سباجك كوني ثاني توقف obìnrin kan kò ní sẹ́ni tó jágbe mà ẹ̀tù àti sáná ni wọn ò lè rẹ́ ẹ̀tù àti sáná ni wọn ò lè rẹ́ gẹ́gẹ́ bí ọmọ olè òṣìṣẹ́ ní fẹ́ràn ọ̀dẹ̀ wọn ò lè rẹ́ sílẹ̀ ìbáyé wa ajẹ́ ike tẹ̀sán náà àwọn èèyàn lọ́sàá fún mi àbá burú tó lè tọ̀dọ̀ ọlọ́run ọba wa lọ́yẹ ká sọ́ra fún aburú tó lè tọ̀dọ̀ ọlọ́run ọba wa lọ́yẹ ká sọ́ra fún so wọ́n sọ lẹ́nu wọ́n sọ lẹ́nu kọ̀ọ̀kan tí wọ́n ní kọ́ fún ó sì ti ẹni kó tú láti yẹn tí o bá ti tọ́ ti parí ẹni tí inú bá ń bí bọ́ lọ kú sí gbogbo wàá bọ ọdún sí yọ̀ǹda o ti pa dáadáa tí wọ́n ti dáadáa bẹ̀rẹ̀ láti orí àwọn ọmọ yín òbí tó rí àwọn ọmọ ìyá yín òbí tó rí àwọn bàtà yín òbí tó rí àwọn òbí yín òbí tó rí àwọn alámúlétì yín òbí tó rí gbogbo èèyàn pàtàkì àbá nínú amru bil ma'ruf wan nahy anil munkar òun náà ní ká kékeré ká pé kékeré tẹ̀sí Islam nínú fòrò ẹni láti ṣe dáadáa nìyẹn nínú kọba jẹ́fúnni ní kẹ́kẹ́ kọ́ba ti kọ́ mùsùlùmí. sọ gbogbo eléyìí èyí ká gara lẹ̀ ọ́ sẹ́ni kọ́ba ká gara lórí rẹ̀ àwọn bàbá wa bá ti di mùsùlùmí àwọn bàbá wa lẹ́yìn tí wọ́n bí ẹ̀yìn sẹ́yìn ti jẹ́ mùsùlùmí wọ́n bá ti di mùsùlùmí tó bá yẹ kẹ́nìkan òṣèlú àti fáwọn náà láyé ẹnìkan òkú wọn ti di ẹ̀sìn Islam àbẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ torí di eléyìí ayé náà àtẹ̀mí náà ọ̀rọ̀ yẹn lọ́jọ́ lórí gbogbo wa ká mú eléyìí mẹ́sì ká mú mẹ́sì nítorí pa Yorùbá jẹ́ púpọ̀ jù òun náà ni pé mẹ́sì wọn sọ mí lẹ́nu á sì máa rí i pé wọ́n hùwà ìyájọ́ pọ̀ wà ní ọkọ rẹ̀ tí ń ṣèṣì tí ń ṣèṣì náà káyé tí wọ́n sì mà kọ́mọ̀jẹ̀nu ni wọ́n ti gbọ́ wọ́n ní bójú rí nǹkan ẹnu adákẹ́ yorùbá lẹ̀ wọ́n wá ní sọ́kọ́kọ́ tó fi máa gbọ́ màlì wá bọ̀kọ̀ àìmọ̀ iye orí ẹ̀ láwùjọ yorùbá wa yìí irú eléyìí wọ́n yẹ ká ẹgbẹ́ ẹnu lọ́wọ́ àbọ̀kọ́ tó náà yín àlè ká ẹ̀ lè kọ́ fún wọ́n kàn pé kẹ́ sólókùn mọ́lẹ̀ kọ́ mọ́ra yìí lọ́bi tí ń lọ. ẹ̀yin ò ní ṣe yorùbá lẹ́wọ́ ẹ sọ pé yín ni àbí bẹ́ẹ̀ bọ́ àwùjọ sì máa bàjẹ́ àwọn èèyàn máa so nínú sàrà tó ẹ ká máa o anabi sallallahu alaihi wasallam ní bá wa sọ̀rọ̀ káfòrò ara wa láti máa ṣe dáadáa sàrà ni kápọ̀ ìbàjẹ́ fásitì sàrà o yapa tí tí àwọn máa sọ pé ẹ wọn yìí kọ́ bàjẹ́ fúnra wọn gẹ́gẹ́ bó ṣe jẹ́ píríncípù àwọn tàbílíìgì náà àwọn tàbílíìgì ń tiwọn àwọn ọmọ sọ pé ẹsẹ dáadáa ni wọn kọ́ bàjẹ́ wọn nítorí táwọn bá kọ́ bàjẹ́ àwọn mẹ́mbà ọ̀sà lọ wọn ò sọ pé ẹgbẹ́ wọn ti kéé ẹ̀lọ́ ẹ̀gẹ́ tiẹ̀ ṣé àwọn alẹ́ mú abala kan ká sọ abala kan nù ká sì láǹṣẹ́ ìsìlámù kò ẹ̀gbọ́n tó lọ́sọ̀ ní kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil-ma'rufi wa tanhawna 'anil munkar. ẹ̀yin ní ìjọ tó lóore jù tá a kó jáde wá bọ́ mi nìyẹn kí ni tẹ́tẹ̀ǹtì ẹ̀yẹ́ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ẹ̀ sì máa kọ̀ bàjẹ́ fún wa. wọ́n tó ẹ̀gbọ́n dáná bí wàá sọ ni man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ẹnikẹ́ni nínú yín tó bá rí ìwà àbàjẹ́ kan kó yá fọwọ́ yí padà fẹ́ẹ́ lẹ́m yẹ sọ́kẹ̀ tàbí lè sẹ́ẹ̀ tí o bá rọ̀ ọlọ́run láti fọwọ́ yí padà kí lọ́kàn ọkàn hàn rẹ̀ fẹ́ẹ́ lẹ́m yẹ sọ́kẹ̀ tí o bá tún lè gbẹnu pọ̀ tàbí pálọ̀ ajẹ́tú kọ́ ọ̀fọ́kàn rẹ̀ kọ́ wọ́dà àlìkà ọ̀gbà àbòlì ìmáà eléyìí lè tọ́ lẹ́jù nínú ìmáà wọn kọ bàjẹ́ fún yàn kì í ṣe islam ti wà yìí kì í ṣe islam ti wà yìí àtẹ̀yìn àtàwọn ọ̀mùtí àtàwọn zìnà àtàwọn ọ̀daràn ẹlẹ́bọ ẹ máa jọ kóra yín ká torí kẹ́ ẹ má bàa lùzù wọn. sanni kókòkò sanni kókòkò eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ bákan náà anabi sallallahu alaihi wasallam oni wọ́n yóò من ذلك ركعتان يركعهما من الضحى وتدواتو lójoojúmọ́ tó o bá ti lè múra ká méjì ìdòhá wa ó tó oṣù tó ti ti sàrà fún gbogbo oríkèé rẹ̀ lónìí subhanallah tí wọn bá ti di rakaja rakaja ọ̀fọ́ha tó bá ti raka méjì lásìkò ọ̀fọ́ha á fọ nítorí pé gbogbo oríkèé rẹ ti ṣe sàràtì subhanallah tẹ́lẹ̀ pé gbogbo wa la máa ṣe sàlátù duha fa tá a ti lóyún ẹ̀ ń bọ̀ ń bẹ̀ fòlùkù tẹ̀ ń wá kọ́ Hmm? owó tẹ̀ ń wá káyọ̀ jẹ́ ha kọ ẹlòmíì kò tí ì láti dùn òrùba yìí ẹ̀dùpẹ̀ fọlọ́ lórí ẹni tí ò sí bẹ́ẹ̀ tí ò tí ì sèso wá lónìí. ẹlòmíì kò tí ì láti pẹ́tì lónìí yìí àsìkò iṣẹ́ àìlú ti tán yìí ẹ̀yìn yìí lọ́jọ́ pọ̀pọ̀lọpọ̀ wọ́n ń tanra wọn jẹ ni wọ́n ń ń àbáwọn àtúmọ̀ àjẹ́ǹdé mùsùlùmí. báwọn wọ̀nyẹn lẹ́mọ̀ bá sọ̀rọ̀ sọ̀látù gbọ́ọ̀rọ̀ sọ̀látù làákùrọ̀ sọ̀látù mọ́tò sọ̀látù làíṣà àbí sọ̀látù fẹ́jọ pé ń bọ́ ń bẹ̀ ń bọ́ ń bẹ̀. àbáwọn àrùn mùsùlùmí. táwọn ilé rẹ̀ gbọ́ àpọ̀ wọ́n lù hẹ́ẹ̀lì ilé yàrá wa pé wàláhi wàláhi ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá tó ń mójútó ọ̀ràn yẹn ìní náfìlà tó máa nítumọ̀ ẹni tó ń mójútó ọ̀ràn yẹn náfìlà máa nítumọ̀ tá a la ní kọ́ parí sọ̀láàtì fẹ́jọ lẹ́yìn sọ̀láàtì fẹ́jọ kó jókòó mẹ́yẹn kọ́ máa ṣe azkar kọ́ máa kí alukur'an kọ́ máa ṣe asọ̀láàtì bá nàbì Muhammad sallallahu alaihi wasallam títí tó ń rìn yọ agbóhùn yọ ní twenty five to seven tó fi ìtọ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún kù títí tí ó fi di kíni twenty five to seven kágbóhùn yọ àfi ìtọ́jú mẹ́ẹ̀ẹ́dógún kù ten to seven dídé kò sí rọ́kà méjì rọ́kà méjì pẹ̀lú àníyàn súnà dáná sallallahu alaihi wasallam ní téèyàn bá jókòó níbi tó ti sin náà àṣùbà tó sì ṣe àdìkárù lẹ́yìn rẹ̀ tóbi di kóòrùn yọ gbéra òkè. ọwọ́ amúrọ́sà méjì wà ọgbàládà ọmúra lóṣù o tún múrọ́sà méjì mi wá pẹ̀lú àníyàn ọgbọ o ti ṣe sàrà rẹ lónìí yẹn bá ń ṣètò lọ yóò ní palẹ̀ máa kú yóò ní palẹ̀ máa dé kú torí gbogbo ẹni túmọ̀ sí pé ọ̀gbàgbé ara rẹ sì rántí pé kú lónìí ń sọ fún wa wọn lábẹ́ bá fi lè ṣe téèyàn bá kú kóòrùn tó wọ̀ kò ní wọ náà jọ ẹni tó bá sì ti lẹ́yìn ìgbà tó rùn wọ̀ kó tó di pílẹ̀ mọ́ tọ́ba fi kú kò ní wọ náà wàláhì àwọn nǹkan tó yẹ ká mójútó ọ̀pọ̀lọpọ̀ kú ọ̀dà tó ti gbogbo arọ ọ̀rọ̀ lẹ́fà abẹ́rẹ́ o kú bá kalẹ̀ kú ọlọ́run máa ń لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك عليك أبوء لك بنعمتك عليك وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك عليك وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إليه ده صلى الله عليه وسلم تكوين كلمة سيد الاستغفار فاتويلوني أيوة تونوا أويلين صلاة المغرب wọ́n bá wí ọjọ́ tètè wí máa tán rẹ jẹ ìgbò òwúrọ̀ láwà ẹjẹ mẹ́ta ara jẹ gbogbo ẹni tí ń kú náà fẹ́ kú o àsìkò ló tó o akwari sọláàtì mọ́gìrì ọ̀wì òórùn ti wọ̀ gbọ̀ngàn sì rí kájú sí sọláàtì mọ́gìrì torí pé òórùn ti wọ̀ ọ̀dà tó ti di lásùbà ó ti wí torí pé àmọ́jọ táwọn àbí làkọ́díjà fún mi wọ́n ń ka àjọjúmọ́ wọ́n ní bá ti ń ka àwọn òní sí i. múra sí pamọ́ bá kú báwọn bàbá rẹ̀ èso kú àwọn bàbá ńlá àwọn bàbá ńlá bàbá ńlá bàbá ńlá rẹ̀ ilé mọ́kù irú ẹ ló ti wá làkọ́díjà kú lójúmọ́ ni ọmọ àti làkọ́díjà kú kọ́ ọmọ. torí de eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ikú lè wá àtẹ́ni tààrà eléyìí jẹ́ báwọn. rọ̀kàtà ọ̀gbọ̀hà jẹ́mọ́ ẹ̀jẹ̀ amójútó ọ pàtàkì púpọ̀ nínú àwọn náfìlà tó yẹ ká mójútó nù. tí ẹ bá sì ti fẹ̀mí ti pẹ̀lú ògbọ́ ọlọ́yọ̀ ọ̀rọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́yọ̀ ọ̀rọ̀ ẹ wò láti gbà yẹn títí tí ó fi di ẹ̀bá àgbàtà koko dóòrò wọlé àkókò bò hàní yẹn ni kó lè sí láago mẹ́sàn-án lè sí láago mẹ́wàá lè sí láago mọ́kànlá lè sí láago méjìlá kó tó di dátàrí ti dátàrí ńkọ́ àkókò yẹn pọ̀ àbí ọ̀pọ̀ ẹ wo iye rákà méjì méjì méjì tó ń ti pẹ́ dùn ha tó bá pọ̀ jù mẹ́jọ náà ẹ wo iye rákà mẹ́jọ mẹ́jọ mẹ́jọ téèyàn lè ṣe lásìkò tó bá tó ti ṣe méjì òtítọ́ àkàràmọ̀ kọ́ mọ́ wá kì í máa ṣe irú tiẹ̀ tó máa ṣe kíákíá bí adìẹ ń ságbàdo jẹ ọ farabalẹ̀ sí rákà méjì ọjọ́ حديث جديد تليه النبي محمد صلى الله عليه وآله وسلم أن عرضت علي أعمال أمتي وما قيت أعمال أمامي همي إذا أعمال أمامي وقي همي يعني كيف تدموت èyí kálukú wọn ṣe títí dídọ́ gbẹ̀ngà kìyàmù ọlọ́run ti fi hàn mí. hasanu ha ọ̀sẹ̀ yìí kò فوجدت من محاسن أعمالها موارد إنه يدور وجوه إنه وانسد الأمم يوسف أمامي الأذى يماط عن الطريق أنا لبرود وما تقول جوانا sẹ́mi pé tí à ń sọ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a wà nú ẹ̀ ojú má jẹ́ kí gbogbo ó fún ọrù wọn náà rí kan mú kan tó máa dé mú kan tó tẹpẹlẹ má nítorí pé ọlọ́run bá ní kẹ́sí iṣẹ́ téèyàn ń ṣe láti tún ṣe tí ọ̀pá kódà kọ́ bá kéré jù bẹ́ẹ̀ lọ. ìyá ṣe pé ní gbogbo dáadáa dáadáa dáadáa tá a mẹ́nu bá yóò rí kan mú bẹ́ẹ̀ àbá burú. anabi sallallahu alaihi wa sallam ó nínú sẹ́ tọ́ta àti nínú sẹ́ àlùmọ́ mi ó náà ni al-adha yumatu an tariq aburú tí wọ́n máa gbé kúrò lójú ọ̀nà gbogbo ń tọ́ba àmọ́ kó lè sèyàn ní tuta tọ́ba rí lójú ọ̀nà kó gbé kúrò iṣẹ́ rẹ̀ ni wàá gbalada kò sí tó gbé lágbọn ọlọ́run bá wa ọ̀pálábá lórí lójú ọ̀nà ah, eléyìí lè gúnyàn lẹ́sẹ̀ ó ti rà á kó o wá sọ sí jìnnà jìnnà bíi tí ò ètò lásán lórí lójú ọ̀nà mú kúrò nítorí kó lè sún ẹlòmíì lẹ́sẹ̀ ó lè ba dúkìá ẹlòmíì jẹ táyà táyà mọ́tò ó lè kórì rẹ̀ kọ́ bàjẹ́ mọ́tò kúkú kàn mí wọ̀ kúkú mọ́tò láyé sùn ní mẹsìnì ó máa ń gbìyànjú náà lẹ́sẹ̀ di eléyìí mú kúrò lọ́nà kan ìgbẹ́ ni wọ́n yà sáàrin ọ̀nà <laughs> ní níyàn lára ìgbẹ́ ìgbẹ́ ndị wọ́n rí lójú ọ̀nà abẹ́rẹ́ rí nǹkan mìíràn ọ̀rọ̀ akókó lójú ọ̀nà káwọn èèyàn má kan bí aláìlórí lọ́wọ́ aláìlérò tó yàgbé àárín ọ̀nà ètò náà wọ́n fún un torí lọ́wọ́ àdúrà ẹgbẹ́gbẹ́ dínà síbi ìlànà mẹ́ta nínú àwọn abẹ́ ìlànà ìlàrin ọ̀nà ò ní yàgbé sáàrin ọ̀nà àwọn ní gbígbóná gbígbóná àwọn èpè kanṣu kanṣu ẹni tí ewu eléyìí kò ní í dáa fún ìdí yọ òrògbò kú ni ẹni tí ẹyin náà fúnra ara yẹ ẹkọ kó ní ọ̀sẹ̀ ń jọ́nà ọ̀sẹ̀ ń jọ́nà àjàjà tún rọra wọ̀ tontori délé arọra tó Islam ń kò sáwùjọ tí ó dà wa. tó bá gbà ń tẹ̀lé islam kò sáwùjọ tí ọ̀dà sáwùjọ àwọn mùsùlùmí. ẹ ní rí káwọn èèyàn kan máa dalẹ̀ sójú ọ̀nà torí pé inú aburú nìyẹn inú aburú tó yẹ ká kókó lójú ọ̀nà nìyẹn. ẹ wá wá àwọn àwùjọ tí tá a wà lónìí ìbàdàn wọn kàn máa dalẹ̀ sáàrin ọ̀nà ni wọn máa dalẹ̀ ká gbogbo wíkíbi ẹ ó burú lùkàbí lùkàn lọ káwọn wulẹ̀ dá pọ̀ lónìí àbí òye wa wọn máa dájọ́ títí àárín ọ̀nà ní gbẹgbẹgbẹ ni ẹrù ìjọba ni wọn wá kó nǹkan rẹ̀ ẹgbọ́rọ̀ bá ẹgbọ́rọ̀ ẹ̀yin náà lẹ́sìn nílùú yóò dùn wò ẹ̀yin náà lẹ́sìn nílùú yóò dùn wò ẹlòmíì ọkàn fún àpálábá ọkàn fún ọni pé kí bí àwọn ti sọ di orí wọn lè láwọn sọdún ogún ọdún egún òfò kan wọn mú gbogbo ogun wọn máa fọ ní gbogbo orí títì àwọn obìnrin náà nílẹ̀

mùsùlùmí èsì ìṣọ̀gbẹ́ sí títì àkàràmọ̀kùnmọ̀lá tọ́wọ́ aṣọ páálí kan sáàrin títì fi páálí ṣúgà táwọn èèyàn máa wò pé adúpẹ́ fọlọ́n páálí ṣúgà lọ mú àìwá ọmọdé yìí ọmọ bá ló wúwo máa mú bọ̀wẹ́ ẹ̀rì kan gbàgbé owó bẹ́ẹ̀ ni àtẹ́gbẹ́ ni àwùjọ bíi lẹ́ adúpẹ́ fọlọ́n fáwọn yorùbá èsì láwọn gbogbo orú àwọn nǹkan wọn yẹn a máa kó lọ́nà a máa kó gbogbo tó lè nìyẹn lára a kó lọ́nà. sọlá yìí túmọ̀ pé ìsìláàmù wa nínú àwọn ẹsẹ tó kà kún olórí tó náà ní mú nítorí nìyẹn lára kó lọ́nà. kọ̀nà yẹn ní kankan o àti gbé tí ó nìyẹn lára kó lọ́nà wà láì النبي صلى الله عليه وآله وسلم أنا وجدت من مساوي أعمالها موارك يدبروا يدبروا لنا وسألوا مامي يجوا بهامي وهناني النخاعة كلبة كلبة تكون في المسجد لا تدفع سوى حاسمة ثلاثي سوى دعوة ملك سبحان الله pẹlẹbẹ tí wọn hàtú mẹsàlásì àbí kún tẹ ẹfọn tí mẹsàlásì àbí tọ́ tẹ ẹtútù mẹsàlásì tẹ ẹdà àpọ̀bù mọ́lẹ̀ nínú ètò burú jù nù sọ́wọ́ wọn. torí ẹ wọn tutọ́ sínú mẹsàlásì wọn hà pẹlẹbẹ sínú mẹsàlásì wọn fọkù sínú mẹsàlásì wọn á tẹ o dégùn rẹ bá tán o yóò dé yẹn o ẹ̀hẹ́n ìtànà bí sọlọ́lá àṣẹ náà sọ ń bí báyìí ọ lórí pé mọ́sálásí wọ́n yẹn ń fúlọ̀ wọ́n yẹ fúlọ̀ mọ́tíláṣí láyé ànábì sallallahu alaihi wasallam kí ni jẹ́ fúlọ̀ wọ́n fúlọ̀ lé wọn. wọn ò fi wọ́n yẹ fúlọ̀ mọ́tíláṣí ìpè lásán ìpè lásán àtòkúta wẹ́wẹ́ ni máa ń wà ń sálẹ̀ mọ́tíláṣí. ànábì sallallahu alaihi wasallam sọ pé tó bá tọ́ sínú mọ́tíláṣí dà pẹ̀lú mọ́lẹ̀ dà pẹ̀lú mọ́lẹ̀ ṣùgbọ́n ti yẹ yìí náà pé pẹ̀mbẹ́ níní inú mọ́tíláṣí gbogbo sálẹ̀ rè pẹ́ ní ìdí nù àkàràmù fún ma. tọba ti sọ sínú na ọ àlọ́gbé pa ti tẹju mọ̀rùkọ́ ń gẹ́jì rẹ ẹ̀ ti tẹju ẹ̀ nítorí pé tílẹ̀ bá dé pẹ̀lú asẹ́tọ́ máa tutọ́ ti tán dá pẹ̀bú kò lè níní lára bíi símẹ́ǹtì abẹ́gẹ́dì ẹ̀ tọ́mọ pé ẹ bọ́tà ló máa ń rárá pé sílẹ̀ ń ìtọ́ burúkọ kátó wá gbogbo kátó pé kẹlẹ̀bẹ̀ rẹ kọ̀ ń bọ̀ gbogbo eléyìí má dán wo àbùkù ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn o ẹ̀hìn tó bẹ́ẹ̀ lómi ní ìsìnkú ọmọra o ẹlòmíì ọ̀fọ̀ kùn wà láyé tó máa fi yí òkú mọ́tíláṣí. sábà lọ kọ́ ọmọ oṣù ní alìgà ó kò sùn wàláhì yóò ti kọ́ kúbà yóò ti máa fi rẹ́ mọ́tíláṣí tí ì sáré oko sábà kọ́kọ́lọ́ rẹ ti lukudé ọ̀gbọ́n mọ́ àgbọ̀dọ̀ dáwọ́ ẹ̀yin ọ̀rọ̀ dáná bíi sọ́n bẹ́ẹ̀ yẹn ó ní ti pẹ̀lú mọ́tíláṣí tí wọ́n ò ségin ní tí wọ́n ò flọ́ sọ́nà ti flọ́ rẹ̀ wọ́n bá ti tọ́ bẹ́ẹ̀ pẹ̀lú lọ́fẹ́ dàbò kíláàsì ti ń gbà ọlọ́gbọ́mi wa ni ọwọ́ afọ́nù ọ̀fọ́nù ti gbogbo tó wá gbá ọwọ́ àtọ́kìtì táni mọ́ gbóòórùn tọ́ rẹ̀ orúkọ yé wa ah, ah, ah. eléyìí jẹ báwọn tọ ní máa ní òtítọ́ ọ̀dà pẹ̀lú mọ́lẹ̀ nínú mọ́sálásí nínú aburú tó pọ̀ jù nù. bó alẹ́ ní tí ń tọ̀ nù mọ́sálásí. àbí òye wa ó láwọn àwọn ará mọ́sálásí ìṣesí wọn bó la mu ó sì fẹ́ ṣe dáhùn lójú ọba tọ̀ bẹ́ẹ̀ tí tí tí ọlọ́run bá tẹ́ sí ọ ìtọ́ ọmọ gbọ́n láéláé ni òní rí tọ́tọ́ ọmọ kéènì tiẹ́ bọ̀ọ̀nù. gẹ́gẹ́ àwọn olórí ikú tí wọ́n láwọn ń jà kó àwọn fẹ́ di Biafra state kan àwọn aláìlórí lọ́wọ́ àwọn ọ̀bọ ọlọ́run gbàdúrà wọn wọ́n wá rú ọ̀ràn tó ṣe àwọn baba ńlá wọn wọ́n wá lọ́pàá ẹ̀níyé rẹ̀ tẹ́kọ̀ àwọn olùkọ́ bẹ́ẹ̀ ńlẹ̀ lẹ́yìn ìgbà tó kún tán pẹ̀lú ọdún púpọ̀ tí bá wọ bẹ̀ òórùn kú ìyànlẹ́ mọ̀ níbi tí wọ́n pa wọn dé òórùn ògbéyàn lọ́mọ gbọ́ níbi tí wọ́n pa wọn dé nítorí pé kò sójú wọn rí ó mú ọmọ àtàná wọ́ràn wọ́n wò pé àwọn ti kiriwo kiriwo àmọ̀jẹkújẹ tí ibo kúkú máa jẹ tẹ́lẹ̀ náà tí lọ́wọ́ ọ̀gbọ́n wa ni ìbọn ti kú ní ìdá tí kú ní sí yọ̀bọ̀yọ̀bọ̀ tí gbogbo yóò tukú dálẹ̀ lọ gbéra mo àbá dojú rẹ̀ kọ́ yín tani jọde apẹrin lójú ọdẹ apààyàn ẹ wá lọ kó bàtà kabula kan lọ fàdà arọ kan lọ́wọ́ lójú ma kò tó gbẹ́jọ́ àbá lẹgbẹ nìkan wọn dojú rẹ̀ pé èèyàn mẹ́wàá ni ó mú balẹ̀ àwọn onílàkẹ ìjọlọpọpọ dé ní ìjọlọpọpọ ní bàbá arú àwọn ogun àìmọdéyìn bẹ́ẹ̀ di Biafra bẹ́ẹ̀ di Nàìjíríà wàhálà náà ẹkùkù bẹ́ẹ̀ lọ fẹ́ parí ayé lálàbí àmọ́ wọn tó ǹjẹ́ mi tiẹ̀ ń lọ tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé àwọn olórí ibú wọn wọ́n bá ya ọmọ kíláàsì kan àwọn bá ní lọ́kàn jẹ́ wàláì wọ́n ya ọmọ kíláàsì kan ní mo ní wọ́n pe ìlú yẹn sí Abakaliki ní àbíbọ̀ àbí wọ́n máa híá wọ́n máa híá wọ́n máa híá ìlú ọmọ dìndìnrín ọbọ yẹn so wọ́n bá ya ọmọ kíláàsì wọn ọmọ tó ń sàlàyé wàláhì kọ́là lè wọjá tẹkùn gbọ̀n mi ọwọ́ ọ̀nù mọ́sálásí wọn bá gbogbo kẹtọ́ ọ̀nù rẹ̀ jẹ́ gbogbo kẹtọ́kẹtọ́ àwọn bàjẹ́ ọkùnrin nìkan nìkan la ilaha illallah wọn á ṣe bàbá láyé wọn á yí agbẹ́sìn gbogbo mọ́sálásí inna lillahi wa inna ilayhi raji'un wọn yẹ kí ẹ wà kọ́rẹ́ǹtì o wọ́n yẹ kẹ́ ẹ mọ́ ẹni lọ o hakikatan ọ̀tá ìsìlámù làwọn káàbìrì o kábìrì kan ti tọ́ fẹ́ràn sí islam o àwọn kábìrì tẹ̀ ń bá gbẹ̀ǹdì kíkì láyé tẹ bá rí fáwọn náà sì ṣe bẹ́ẹ̀ sí yín torí pé wọ́n ń wò pé kò sì sí wàhálà ni o mo rò pé ń yé yín tí wàhálà bá dé àwọn kábìrì ti ń bẹ láwùjọ yín náà ṣe jù bẹ́ẹ̀ lọ torí pé wọn ò fẹ́ràn islam rárá wọ́n ti tẹ̀yìn onúkọ̀ wò pé kankan náà ní orí ìròpé rárá ọ̀gbádùn ọgbádùn ọlọ́dún wọn lọ́n tọ́rọ̀ àǹkálí yahudu wọn lọ́n nasara àti àtẹ̀tẹ̀bí àmìlẹ́tẹ̀ wọn ò lè yọ́nu sí ọlá ilájú àti kí wọn náà di kékeré bíi tiwọn. kí ni ọ̀gá gbàánu kọ ìyàgbẹ́ sí mọ́sálásí nígbà tí èsì pọ̀ fẹ́ sórí gbígbóná ní rán. wàlá àwọn olórí ibú lọ ìyàgbẹ́ sínú mọ́sálásí ẹ̀sìn mọ́ kókò sí bá ṣe ìyàgbẹ́ tá à ní tọ̀ nígbà tá torí délé ọ̀dọ̀ wa má sọ̀rọ̀ alẹ fún kékeré o má sì fẹ́ràn káfíìrì kan torí káfíìrì kan náà káfíìrì kan náà òtítọ́ fẹ́ràn rẹ dénú o òtí káfíìrì mú káfíìrì kan àtọ fẹ́ràn rẹ dénú máa fọ ọlẹkùn sí ọ̀rẹ́ láì tó bá ti wá rí káfíìrì yóò máa bóyin tó bá rí àwọn mùsùlùmí yóò máa títí máa kárí orí rẹ tààrù. kí ló fẹ́ gbà lọ́wọ́ káfíìrì ara àwọn tí ń bá òyìn ẹja nìyẹn ká ó túmọ̀ sí pé àlùwọ̀lẹ́ wọ̀lbọ̀rọ̀ ọ̀gbọ́dún ara rẹ̀ tòlítẹ́ ń pè ní wàlẹ́ oníkọ́ fẹ́ràn àwọn mùsùlùmí alùpàrọ̀ ọ̀yẹ̀rà fún kábìrì wọ́n wá sọ́dá tó ti jẹ́ ọgbà fún kábìrì ọ̀yẹ̀rà fún mùsùlùmí ọlọ́mọ ti sàdáwò fà wa torí ẹ nínú ẹ̀sìn ti wá onáà nípa fẹ́ràn kábìrì fẹ́ràn rẹ̀ bínú. sọ ọkàn wa ńlá náà wọn àwọn tó a bá rí tó ti bá rí tó ẹ̀rí tó dénú oríṣiríṣi ọ̀dọ́ wọn wà o ẹ gbọ́dọ̀ fi Islam yín ṣeré o káàdì yóò fi sọ̀rọ̀ alẹ́ fún bí ti ronú kó fi òun fi yóò fi ọsọ oúnjẹ yìí àbí kó fi ọsọ oúnjẹ ní torí ilé ọ̀gbọ́dọ̀ tọ́ sí mọ́sálásí ọ̀gbọ́dọ̀ ha pẹlẹbẹ sí mọ́sálásí dáadáa dáadáa dáadáa là á máa fi lọ mọ́sálásí bẹ́ẹ̀ ni gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú mọ́sálásí àyàlú ọ̀la má bàjẹ́ àyè tọ̀ má bàjẹ́ lọ́wọ́ ti sàyè gbẹ́bẹ̀ má bàjẹ́ ká máa rántí pé ilé ọlọ́run ọba àmọ̀ lélẹ̀ yìí mi ì lè gbà kẹ́nìkan ba lé mi jẹ́ bóun ní ti wá gbà fúnra mi láti ba lé ọlọ́run jẹ́ àmọ́ ẹ má jẹ́ àgbàgbé o nítorí pé ìtaba sáyé náà kí á máa bẹ̀ ọ́ gbogbo ń dáhùn sí lónìí náà wọ́n fi hàn wá o ká má jẹ́ pé tí àwọn èèyàn bá ń rí wa nìkan là á máa ń ṣe bá ń bẹ̀rù ọ lọ tó bá ti kú wá kú ọlọ́run nìkan á máa sì fi ọ̀dájú ni á máa ti òfin rẹ̀ lójúmọ́ lẹ̀ ẹja bẹ̀rù ọlọ́run ààyè ìtọ̀ ni wọ́n pe bí òun sì ń yà ẹgbẹ́ mọ́tíláṣí àbẹ́yìn òsì lọ sọ láyé ìtọ̀rí kẹ́ bá gbẹ́ àìmọye yóò tún wá kọ́ bẹ́ẹ̀ gèlè mọ̀ ètò túmọ̀ sí kọ́ farabalẹ̀ yá ni nígbà tó rí pẹ́ nìkan wá torí tó bá ti kọ̀rọ̀ ajá bọ́ǹdì rẹ̀ ni lóńdó báyìí lẹ́yìn gẹ̀ ọ́ tó tètè tú jáde tó sì tó bá já bọ́ǹdì rẹ̀ yóò kú àmọ́ wọ́n yà á bẹ́ẹ̀ gèlè mọ́ ni kò ní dúró sálọ àlàyé òtúlẹ̀ ni torí gbàtà máa ń ké pèsè kọ́mọ́ bàtí ń bẹ̀ bọ́ọ̀ bá sálọ ìpín wọn wà bọ̀ náà. kò síbi tó lè ságbà dhl ni ó gbà dọ́dọ̀ ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ tí ń fi ẹsẹ̀ kó lọ sí bọ̀ lásìkò tó jò rọ̀ tí ń fi kó gbogbo pàǹtí bọ̀ láti fi tó ọwọ́ ẹni tí wọ́n á tẹ́lẹ̀ láti fi sọ̀dá máa fẹsẹ̀ kó máa nu ẹsẹ̀ lórí ẹ̀ yóò mọ fẹsẹ̀ gbó gbogbo ẹni náà mọ wá sí kó tó bá wọn ó tó bá wọn ó tó bá wọn gbogbo yóò mọ wá wù títí abájọ ọtẹ ní ma tètè dé kìtà. sọdọ abẹ ebi wọn mọ ibi tí wọn tó ti máa kó fún ọgbọ́n bàtà alẹ́ tí wọn bá fẹ́ wọlé rẹ ọmọ adúlùmí tó ti nu ẹsẹ̀ wọn fún tó wọlé rẹ ìdí ọlọ́run ọba wa. ilé ọlọ́run ọba wa wá ní wọ́n wá ń fi ìdọ̀tí ọba wa ni wọ́n wá ń bàjẹ́ sọ́tọ́ bẹ́ẹ̀ ọ̀tọ́ bẹ́ẹ̀ ò jẹ́mà ẹ̀jẹ̀ àkíyèsí ọ̀pọ̀ àmọ́yé èèyàn ní ra búrẹ́dì wọ mọ́tíláṣí tí ọ̀jẹ̀ sì sọ̀rọ̀ rẹ̀ ẹlòmíì gan ọlọ́lọ́ mórí sí. àlóbìnrin kan gbọ́ọ́ kí ni ọmọ ń jatọ́ kí wọ́n máa dè mọ́mọ́ lọ́rùn oṣù mọ́nu mọ́tíláṣí. òun dà gẹ́gẹ́ bí wọ́n ti pè ráàkì kan ti kalẹ̀ pé ẹ máa sásọ lórí ẹ̀. a'udhu billahi minash shaitani rajim musibatu. wọ́n á sọ mọ́tíláṣí di ibi tí ọ̀la gbàlè. mo ń tẹ̀ ẹ́ sẹ̀sẹ̀ ń mọ̀tún máa. sẹ́wọ̀n pé nǹkan mi tí yọ̀ọ̀ bá fi mọ̀tún máa ń kàn ọ̀tọ̀ ní tẹ̀yìn ọmọ àti ìhò rẹ̀ ó làwọn ti fi ṣèdánilẹ́kọ̀ọ́ kí ló dé tẹ̀ máa ti mọ́síláṣí ilẹ̀ yorùbá yìí àbíjọ jimá kí ló dé tẹ̀ máa ti gbogbo mọ́síláṣí jumá àbíjọ jumá alẹ́ tó sì tó máa fẹ́ ti sọ̀lá àtàtọ̀ á ní àtàtúmẹ́ntì kékeré kan pé ibẹ̀ láti máa ti sọ̀lá àkọ́kọ́ sábàbí rẹ̀ nípa àwọn èèyàn sí lọ́n tẹ́lẹ̀ náà àbẹ́yìn ní mọ́síláṣí sábùkọ̀ ọkùnrin kò ní kùn pé kí ni kí lọ́ sọnù kí lọ́ fẹ́ lọ́ mú mẹ́. àwọn tó ti gbò gbogbooro pé tó náà ní ọ̀nà ti sọ̀lá lọ́dìjà ọdúnmọ̀ ìgbà náà wọ́n ti yáya ti yáya jáde máa gba àti mùsùlùmí tẹ̀ wá lẹ̀ ìwà náà ọ̀kẹ́ ẹlẹ́kẹ̀kẹ́ ó ní ibi tí wọ́n ti mú kíláàsì náà lẹ́yìn gbogbo fún mi wá sí lọ ọ̀wé èèyàn tí ọmọ wa náà kọ́ ó tún máa bàjẹ́ ó tún máa bàjẹ́ ọwọ́ adá tó ti jẹ fọ́ọ̀tì wọn máa sílẹ̀ kan lọ́sẹ̀ tẹ́lẹ̀ ó ní wá sí ojoojúmọ́ la ilaha illallah ó ń kú dẹnu ọ̀nà mo rò pé wò rí sọ́ọ̀sì kárí níbi tí wọ́n ti kú dẹnu ọ̀nà yá ṣe ń gbé táǹpà tẹ́wọ́ táǹgbọ́ òkè tọmọtọmọ wọn mọ̀ sí wọ́n tún kú dẹnu ọ̀nà mọ́sálásí ńkọ́ lásán kọ́ wọn ní ará àdúgbò yẹ ẹgbẹ̀rú ọlọ́ mọ́sálásí la rí àríjẹ̀ abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ àdúgbò ẹ̀fọ́ náà kó mọ́sálásí máa kúnlẹ̀ abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ so eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ kẹsìn wọn kàn máa rọ́ fún mọ́ṣáláṣí ẹ̀rẹ́jọ́ ọmọ àmọ̀ fẹ́ gbà kankan jẹ́ nu mọ́ṣáláṣí ilé ọlọ́ọ̀gá gbogbo wọn ti tún nǹkan ìṣe báyìí ó yẹ kó lè bàjẹ́ díẹ̀ mo sì bọ́ ìwọ òtún mọ́sálásí ṣe má bí kò bàjẹ́ kò bàjẹ́ àwọn ọ̀dájú pé orí ibú ń dọ̀ ọ́ orí ibú ń ẹ̀wọ̀n ní ìdílé àpòjù ẹ̀rọ ọlọ́ọ̀kan ọlọ́ni wọn kún mọ́sálásí láì. táníyàn rẹ bá dá ládàá pọ̀ ní ọgbà lọ́dọ̀ ọlọ́ ọlọ́run ọ̀bẹ wa ká béèrè àníyàn rẹ. ṣùgbọ́n nìkan ní ìsìn torí ìbínú ìbínú orí àtọ́jú orí ó lè lóun bínú ẹni tó náwó ètò ìta ń bẹ̀. ká sọ pé wa kan yọọ ọmọ bàbá jáni ó lè mọ ọmọ ọkọ mú kíní kan ó ti fọwọ́ yí epo mẹsìnì rẹ ọkọ fèrè ara rẹ pẹ hàn abẹ́bí wọn kọ́kọ́ tẹ wa lọ́rùn ẹ gbọ́ wéèrè ọlọ́dẹ orí ọlọ́dẹ orí ṣé kó wá ta ó ti burú bóńdé náwó tó ṣe tó ṣe yìí ó fi ṣe láti ọ̀kan gan inú rẹ̀ ọmọ àdúró tó tó àti ẹ̀dúpẹ́ bọ́lọ̀ ẹ̀dúpẹ́ tó kọ́ àti ẹ̀gbọ́ àti owó àti kọ́ lè tọ́ da ju eléyìí lọ fún wa àmọ́ òwe tó wà yìí náà bọ́ba dá a báyìí náà tó burú ni. ẹrẹ lómi ni sèyí ọkàn máa ma máa ma ewúrẹ́ dídọ̀ ní ọmọ afẹ́yìn kó yọmọ afẹ́yìn kó bígbà tí ara bá hu ewúrẹ́ yọmọ afẹ́yìn kó yọmọ afẹ́yìn kó ẹmọ títẹ̀ máa ti ṣe báyẹn kí ló ṣẹlẹ̀ yọ padà jíran yìí. sọdá abẹ mẹsàlásì wọn ṣe ń bẹ ní wọn sáàyè tọ́ bẹ pẹ̀lú bọ́ọ̀lù àìmọ́ ìgbàlẹ́ gbàgbẹ́ ń bẹ níbi ìbáyìí tá a wà yìí àìmọ́ ìgbàlẹ́ gbàgbẹ́ ń bẹ gbàtí wọn wá fẹ́ tọ̀ ọ́ wá ní kí ló ló ti àyè tọ̀ ọ̀ ẹ̀ kọ́ máa ti àyè tọ̀ kẹ́ ẹ̀ gbọ́rọ̀ nígbà tí ọmọ ti ń lọ aró oko tí bàbá ti ń fojú rí gbòǹgbẹ bàbá ti fọwọ́ kó gbòǹgbẹ tó kọ́ mí èèyàn tó tó kó tẹ́ ara ẹ̀bọ̀n ló lè kú ìtàn wọ́n ti ẹ̀fí gbà kan wọ́n fẹ́ tìran rẹ̀ máwọn tí ń wá dání lẹ́kọ̀ọ́ bí ẹ dákun bá ní kìlọ̀ fáwọn tí ń wá dání wọ́n máa ń yàgbẹ́ mọ̀lẹ́bà rárára dáná ọ̀ wá dání lẹ́kọ̀ọ́ yóò tún wá máa hùwà aláìlẹ́kọ̀ọ́ ọ̀nà mẹ́jẹ àwọn tí wá dání lẹ́kọ̀ọ́ ni máa yàgbẹ́ sáyé tọ̀. eléyìí tún àbẹ́yìn lẹ́ẹ̀ máa yàgbẹ́ bẹ̀rẹ̀ kò yé mi o torí <laughs> torí di eléyìí mọ́sálásí yẹn máa tún ṣe ní akramakumullah ẹ wà ní mọ́sálásí tá a wà yìí tó ń tí bó ti ṣe jẹ́ pé wọ́n fún ọ̀rẹ́ ní nǹkankan tí gèzègbè táìsì tí wọn ò sì rẹ kọ́ máa dán sẹ́wọ̀n kẹlẹ́ ha kẹlẹ́ bẹ́ẹ̀ bí báyìí kọ́ máa tẹ̀ akramakumullah tó lè fọ́ fún bí kọ́ máa tẹ̀ àbí wọ́n máa ṣe bẹ́ẹ̀ láti ṣe kárí ọ ọ̀ tẹ̀ tó kù òsì tọba ti sigi ọyọ àti fẹsẹ̀ kú ó fẹsẹ̀ kú dáadáa ó fẹsẹ̀ kú dáadáa ọlọmọdé wọn rí mi wọn mọ mọ kó lu ẹsẹ̀ àtàbí òye wa. ẹ mú lọ díẹ̀ ń gbìyànjú padà. Thank you. torí di eléyìí àtẹ̀mí àti wọ́ ọ̀ràn yẹn gbogbo àjọ ni ò ká tún mọ́sálásí sí ká tún mọ́sálásí sí nínú àwọn àbùkù tí wọ́n fi ń ka mọ́sálásí tí ọ̀yọ́ kọ́ máa ń ṣẹlẹ̀ iná ni irú dáàrí ti ń ṣẹlẹ̀ nínú mọ́sálásí wa ń bì báyìí ẹ̀rí bá àwọn kan tajà lóde wọ́n ti wá sọ mọ́sálásí di ilé ẹrù mo rò pẹ́yìn òrírí ẹ̀ kúkú wa mọ́sálásí tààrà ẹ̀rí kúkú mọ́sálásí wọ́n ti sọ di ilé eléyìí kò bá mú rárá ni ọ̀pọ̀ mọ́sálásí lébi ti wùlé òkèrè mà mọ́sálásí ti sọ̀ mọ́sálásí ti sọ̀ tẹ́nìkan lè máa kọ́ ẹrù sí agbọ́dọ̀ kọ́ mọ́sálásí lé ilé ọlọ́run ọba lélẹ́yìí wọn à ṣe mọ́sálásí kalẹ̀ kẹ́nìkan lè máa kọ́ ẹrù bẹ̀ ọ̀ ń tajà ọ̀ tajà tí mọ́sálásí ọba gbowó lọ́wọ́ rẹ̀ lórí fọ́ọ̀n tajà níwájú rẹ̀ kó o ti gbọ́dọ̀ sọ mọ́sálásí ilé tó máa kọ́ ẹrù sí agbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí mọ́sálásí gbọ́dọ̀ lálàkóso tí wọ́n lálàkóso tó mọ́sálásí ètè ilé ẹ̀rù ìfẹ́ǹsẹ́ táwọn mímọ́ fi máa sun mọ́sálásí tó fi máa gbófin wá bẹ̀ wá máa bá kẹ́lẹ́ bá ti kọ́kọ́ ń ṣe bẹ́ẹ̀ nígbà kan níbi ìbáyìí náà gbogbo rọ́bì nọ́ọ̀sẹ̀ fọ́kìn nọ́ọ̀sẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mọ́sálásí ọlọ́ọ̀ ẹnìkan wà lọ mọ́bìn wa lọ́mọ bófin sunu mọ́sálásí nígbà tí wọ́n ti bá ìgbà eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ kan mọ́sálásí lé jàmá kí ló burú nínú kọ́tẹ́ pé ńgbà tá a wá dání lẹ́kọ̀ọ́ àríkẹ́ mọ́sálásí ọ̀mọ́tò a sì mọ́wọ́ àgbà láì retí kẹ́nìkan kan dúpẹ́ fún wa àfọlọ́ kí ló dáa tó kátó gbogbo àgé tí wọ́n fọ́n ká dànù akójọ sáyè ibi tó yẹ kó dúró torí pé wọ́n ti ṣe tiẹ̀ èmi náà ṣe eléyìí náà ṣe a wàláì lọ síwájú mi. bí mo bá pati tí wọ́n pati tí wọ́n pati ẹ gẹ́gẹ́ káfíìrì náà bá a tún ṣe o. sẹ́yìn pé ojúṣe àwọn mùsùlùmí là ṣe o káfíìrì kan sì jọ àbá àti. torí ẹ dákun ẹ jẹ́ ká pọ́n mọ́síláṣí ọlọ́run ọba wa lé kọ́lọ̀ wọn bó lè bá pọ́n àwa náà lè. ibi tọ́lọ̀ fẹ́ràn jù lórí ilẹ̀ náà ni àwọn mọ́síláṣí ibi tọ́lọ̀ kórìíra lórí ilẹ̀ náà làwọn ọjà kí ló fi ń tóbi jẹ́ pọ́jà lẹ́ka fún ẹ̀ka mọ́sálásí fún ẹnìkan wọn máa ń lọ ọjà lójoojúmọ́ ẹ̀ka láàrin wọn máa ń lọ mọ́sálásí bẹ́ẹ̀ làwọn aláìfẹ́ lọ́wọ́ bá sí kọ́lọ́ mọ́sálásí wa bẹ́ẹ̀. àdìsí ẹlẹ́kẹta jama oní àti wọn alátọ́dọ̀ àbúdárù radiyallahu anhu wọ́n ní àwọn kan nínú àwọn sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bá nàbì lọ́jọ́ kan wọ́n ní ya Rasulullah ìrẹ́ ìránṣẹ́ ọlọ́run dhahaba ahlu dhukur bil ujur. àwọn olówó wọ́n ti kó gbogbo ẹ̀sán lọ́mọ́ wa lọ́wọ́ tán o. àwọn olówó wọ́n ti kó gbogbo ẹ̀sán mọ́ wa lọ́wọ́ tán o. kí ló dé yusalluna kama nusalli àwọn náà ti sọ náà gẹ́gẹ́ báwa náà ti ti sọ láti àwa aláìní. ويصومون كما نصوم أو ناس صيام تجبع ناس الصيام ويتصدقون بفضول أموالهم وفيما فيه تبعث sòfìyàn àwọn náà sòfìyàn wàlẹ́ àkìní sàrà tí wọ́n wá ń ṣe pẹ̀lú owó wọn yìí àwọn onídàárẹ̀ ti sàrà kò fi wù wọ́n pé tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà kí wọ́n wà ń kò jọ dà ju tiwa lọ. àlówó láyé ó tún wá jẹ́ni tó tún ní kò tọ́ ga ju tiwa lọ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà kìí ṣe pé lára ní dà wọ́n láàmú o. ṣùgbọ́n àwọn náà ń fẹ́ kánà bí ọ̀tọ́ ga ti bá wọn iṣẹ́ wo làwọn náà lè ṣe táwọn náà fi gbarú ládàá wọn tó ti bá wọn náà lówó táwọn lè ná. Ànábì ẹ rí i pé ẹ̀kọ́ ńlá làwọn sọ̀hábà ń kọ́ wa o àwọn òsè bíi tiwa lọ́pọ̀lọpọ̀ táwa bá rí sẹ́nìkan lówó táwa ò ní àwọn ọmọ pẹ̀gàn rẹ̀ nì àwọn ọmọ sọ̀rọ̀ rẹ̀ láì dà lọ́ba jókòó kò ní mà jókòó jó lọ́ba dìde kò sọ ọ̀rọ̀ ní ti àwọn àtọ́kọ́ olówó ìsọlọ́ àṣírí rẹ̀ ló bò òtútù lówó ọ̀pọ̀ lójú lẹ̀ fẹ́ ẹ̀yìn ká máa dá àwọn àtàkàtà sí òbẹ́lẹ̀ fẹ́ láti fi hàn yín pé kí ni kí ló ní tẹ́lifíà ònírì ó ní bí wò ònírì má wò lẹ̀ tán rẹ̀ jẹ́ ẹnìkan ti nírú rẹ̀ rí àmọ́ wò nírú ẹ̀ sí ọ̀rẹ́ láíláí dípò kó o sílé ayé rẹ̀ jẹ́jẹ́ ẹ̀hẹ́n àkọọ́lẹ̀ tiẹ̀ ní gbéka tiẹ̀ ló ń gbéka torí pé ìbínú rẹ kọ̀ ọ̀rán tiẹ̀ ìbínú rẹ kọ̀ ọ̀rán tọ́lọ̀ ó sì fún torí ẹ̀ àwọn wọn ò bínú àwọn olówó yìí o wọn bínú wọn torí ṣe sàrà táwọn ò lè ṣe o ṣùgbọ́n ọkọ àwọn ní táwọn náà lè ṣe tó ń ta ìlówó táwọn náà fi lè táwọn náà fi lè wọrú àlìjáná tí wọ́n bá wọ̀ wọ́n rí wí anábì sallallahu alaihi wasallam wa dá wọn lò àwọn lẹ́yìn tó kọjá àlọ́ mọ́ ọ̀gbọ́n kó máa tó sọ́dọ̀ kó náà fẹ́ kí ló ń dà ilam ìbọn náà ti ṣe dẹ́yìn náà lè máa fi ṣe sàrà fún un púpọ̀ àná ní ká lè máa fi ṣe sàrà bẹ́ẹ̀ ló ń ta ìlú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìbá gbogbo wa wí o mi ò lówó tí mo lè fi ṣe sàrà ẹni tó lè fi ṣe sàrà ń bẹ̀ anábìyẹn ni. ان بكل تسبيحة صدقة وقل سبحان الله جبات في يعني في وانا من دولنا سبحان الله جبات سران وكل تكبيرة صدقة وهو الله أكبر سران وكل تحميدة صدقة وهو سبحان الله وهو الحمد لله سران وكل تهليلة صدقة وهو لا إله إلا الله سران وأمر haram wọ́n fi kóbẹ̀rì ahadi fún sọ́dà kan àdàbẹ̀ ọ̀gbẹ̀lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ó ìbálò sẹ́nìkan nu yín bá fẹ́ báyàwó rẹ̀ lò sàrà náà tọ́ba báyàwó rẹ̀ lò sàrà náà ló tún jẹ́ fún ọ eléyìí túmọ̀ sí wípé ọkọ náà gbà dáadáa. ànábì ni bíbá ìyàwó rẹ nù sàrà ni ọlù yà rọ fún ọmọ wọn ní rẹ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti. ẹbí ọ̀n ànábì ni ọ̀rọ̀ ìtum lọ́wọ́ bọ́ àhà fi haram ẹ sọ fún mi tọ́ba ti abẹ́ bọ́nú abẹ́ tọ́jú a kí bọ́nú abẹ́ obìnrin tọ́jú ìwọ̀ fún un. أكان عليه فيها وزر ǹjẹ́ yóò wá tara rẹ̀ dẹ́ṣẹ̀ bí àbí òní tara rẹ̀ dẹ́ṣẹ̀ ìdáhùn náà ni kí gbogbo ẹni tó bá ti lọ ka abẹ́rẹ́ bọ́ náà di obìnrin tí èsè tiẹ̀ ó ti ṣe zina nìyẹn ó ti dárùn ọ̀daràn paraku ọ̀daràn burúkú ńlọ́ọ̀dà nìyẹn. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون àwọn múmìnì nìyẹn àwọn tó máa ń sọ abẹ́ wọn wọ́n pa abẹ́ wọn máa ní fúnyàwó wọn pa abẹ́ mọ́ fúnyàwó àbúrò máa pa abẹ́ mọ́ fúnyàwó wọn náà àbúrò máa pa abẹ́ mọ́ fọkọ rẹ̀ ńgbà títí kọ́ gbádùn ọkọ ní pa abẹ́ mọ́ fúnyàwó ìyàwó ní pa abẹ́ mọ́ fọkọ nítorí kó fi ṣẹ̀rí àsopọ̀ laysa bayna ar-rajuli wa bayna kò sí láàrin ọkọ àti ìyàwó. àwọn ọmọ abẹ́lẹ́kẹsẹ̀ ẹ̀rìmánu àbáwọn obìnrin táwọn ọkùnrin yẹn ní kápálẹ́ lórí tí wọ́n jẹ́rú wọn wọn ò ní pa abẹ́ mọ́ lọ́dọ̀ tiwọn náà. tẹ̀sínà ọmọ ìrò màlúmi àìpabẹ́mọ́ fún ìyàwó ẹ̀ àìpabẹ́mọ́ lọ́dọ̀ ìyàwó ẹ̀ àìpabẹ́mọ́ lọ́dọ̀ ẹrú rẹ̀ eléyìí ọ̀tọ̀ dẹni ẹbú eléyìí ọ̀sán ọ̀dẹ ni èbó ṣùgbọ́n sàmánì mi sọ̀rọ̀ ọ̀rọ̀ àdáyé ẹ̀dọ́ bá wọ́n náà mi lọ́yàtọ̀ sí tọ́lọ́ ti wí láti gbọ́ bùkátà rẹ̀ tọkùnrin máa ní tóbìnrin látàrí kò ń ṣe ìdínákáyé ọ̀daràn látàrí pé ọ̀n lọ tún wá ọ̀sẹ̀ kan òfin gbòdì rẹ̀ àbí vaseline náà ló fi ń gbòdì ọ̀daràn àbí òfin dì gbògiri ọ̀daràn. fọ òòlù ikọ̀ fún mọ́lá àdúgbò àwọn eléyìí lẹ́ni tọ́ta ẹnu àlà náà lànà ti sọ pé ǹjẹ́ téèyàn bá ka abẹ́ rẹ̀ bọ̀ di obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí ṣé yóò tara rẹ̀ tẹ́tẹ̀ àbí òní tẹ́tẹ̀ muttafaqun alayh yóò tẹ́tẹ̀ tàbá tí wàá mọ̀ pé yóò tẹ́tẹ̀ àjẹ́ ike fakadhalika idha wada'aha fil halal bẹ́ẹ̀ náà ni tẹ́ bá kìdí yín bọ̀ di obìnrin yín kana lahu ajr wàá tara rẹ̀ gbaládàá ni rawahu muslim alimami muslim ló gbà wá. nínú dáadáa ṣíṣe oní àní subhanallah kí ẹ bá ti di ìsìtọ́ka sí allahu akbar alhamdulillah la ilaha illallah ìmà fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ìmà kọ ìbàjẹ́ fún wa ìmà báyàwó rẹ lò nínú sàrà ìmà báyàwó rẹ lò nínú sàrà eléyìí túmọ̀ sí pé ọbẹ̀ wọ́wọ́ ìyàwó yín ni kẹjẹ kọjọ yín lójú o ọkọ yín ni kẹjẹ kọjọ yín lójú o ẹ má ṣàtiwọná rọrùn ẹ ṣọ́ra o ẹ má yá yàkuyà ẹ má yà panṣágà obìnrin o ẹ má yà bàbá oníṣìnàkùnrin o torí tá a bá sáyé táǹkọ àlùkìyàmà rẹ ti wà o kábẹ́rù ọlọ́wọ́n bá wá o tí lọ́kọ̀ọ́kan gbọ́dọ̀ ṣe zina á ń bọ̀sibọ́sí o ti lọ́kọ̀ọ́ ìdínú tó fi ṣẹlẹ̀ tó fi dá lórí pé ẹni tó bá ti zina tó bá ti zina láì lọ́kọ rí láyé ó ti zina láì láya rí láyé wọ́n jẹ gbọgọrùn tí ó tọ̀ wọ́n lára dáadáa á wá gbé wọn jìnnà fọ́dún kan á gbé wọn á gbé wọn jìnnà fọ́dún kan kó tó di padà sílùú ìyá wọn ni tí wọ́n bá jìyà yìí láyé àti wàlìjánná wọn jọ gbé dàlùkìyàmọ oníbà wọn máa bẹ tàìtẹ lẹṣíà lábẹ bọlọmọba ti ti fẹ. ìnṣà àfà àdùn wọn ìnṣà àdùbọ tó bá wọ Ọlọ́run lè sàmójú kúrò fún wọn tó bá wọ ó sì lè fìyà jẹ wọn ó ní garanti. ẹni tó ti wá lọ́kọ rí ó ti níyàwó rí ọba àmọ́ lọ́dọ̀ ọkọ ní ìyàwó ọba àmọ́ lọ́dọ̀ rẹ̀ ní àmọ́ ti lọ́kọ rí o ti níyàwó rí o tún wá lọ sí zina anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí alukur'an ti ṣe kọ́kọ́ tọ́ka sí nínú àyà tó lọ́wọ́ bá tọ́pa rẹ ní kíké tí ọ̀pá òfin rẹ̀ rẹ́ ike á sọ wọn lóko títí tí wọ́n fi kú ni á sọ wọn lóko títí tí wọ́n fi kú kí ló pọ̀ ọ̀jẹ̀rí kí ló pọ̀ òṣèré tó tún fi lọ́ọ́ di zina. wọn á ní kí lóde tí wọn fi sọ wọn lóko torí pé gbogbo ara lọ́gbàdùn jọ́nà tí gbogbo ara ó lè jìyà nígbà tó bá kú wọn sọ ní oko tí gbogbo orí dànù tí gbogbo àyàrá ọ̀fọ́ dànù tí wọn dànù kálukú bá sinmi ilé ti ṣe jẹ́ nínú àwọn ọkùnrin ni wọn o bí ń gbé kúkúrú ní gbé gíga bí títí ń ké ti sara ní ké ti ń rí o àwọn ìyàwó tí ọwọ́ àjọ lójú tí gbogbo aago ọba lùkò ní wọlé kí gbogbo aago tó lù ló sì jáde kò ní wálé ó ní ìyàwó tó ń fi sílé yọmọ àrùn pa ìwọ tó ń lò ńkọ́ bàbá ń zìnà ọ̀daràn lọ́jà wọn bẹ̀ kó sì má túbà lọ́jọ́ kú rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run lè sàánú rẹ̀ ń jọ gbìndín. ọ̀pọ̀lọpọ̀ ìdí òjò lákòjọ nù àwọn aṣẹ́wó ní kóká gbogbo tí o lè ti fún tí o lè ti dákan ní ẹgbẹ̀rún rẹ̀ fún yàwó lé ní ti fún àwọn aṣẹ́wó rẹ̀ lóde àwòrán òbí lẹ́ ó sì bẹ́ẹ̀ náà àwọn obìnrin náà tí ò ní bẹ̀rù ọlọ́run àwọn àjàmbá forí ti ọ̀daràn tó ṣe ike yóò máa gbèjì rẹ̀ sákọ̀kọ̀ ni ojoojúmọ́ ní lélẹ̀ tí sùn pápá sí ní ìrìn àjò torí kọ́kọ́ ọmọ bàá súnmọ́. ọkọ wa ní kí ló dé tó ń gbé bíi sá fóun ó láwọn tó máa yẹ rẹ̀ mọ́ ọmọ gbé fún un. la hawla wala quwwata illa billah innaki la mujrima wallahi ọ̀daràn ni ọ. bẹ́ẹ̀ lóbìnrin mi sọ aláìníbẹ̀rù ọlọ́ àwọn ẹni tó máa yẹ rẹ̀ ló máa gbé fún un. ẹ sẹ́yìn mọ́tò mi léyìn lábẹ́ òfin ṣẹ̀ríà ó ti jẹ́wọ́ kó ń sìn náà lò inna lillahi wa inna ilayhi raji'un. ìṣèǹṣe sẹ́nu mi fi ń bí máa fún ẹnìkan ta ìsìn gbé wọn fọkàn tọ́ ó ń bá wọn kó ń bá wọn tọ́jú ẹ̀ subhanallah ó wá ní ẹni tó ṣẹlẹ̀ ní pé méjì ń tiẹ̀ nú àwọn ọmọ yìí mẹ́rin yóò kù bàbá ti bàbá kìnnìkan yìí. ìwọ náà tí wọn wọ́n ti kó owó tí ah, ọlọ́mọdé agbádáwó pàdé obìnrin ayé pọ̀ ẹ wo pamọ́ sí gbogbo yóò sì tún sí yóò sì gbogbo ẹ̀ yóò sì gbogbo ẹ̀ yọjà yọjà yọjà gbogbo lébẹ́lì títí tí wọ́n fi débi tí wọ́n lọ ọ̀daràn ah, obìnrin lọ dára jù níbi kí wọ́n àwọn lọ dára jù. àwọn lọ dáràn sòkòtò màsí kó wọn náà tó ń bá ṣe zina èèyàn dáadáa ní ọ̀daràn paraku torí di ilé ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ah, ọjọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀ àmọ́ máa ń bọ̀ yóò máa tóbi lẹ̀ sọ̀rọ̀ ìfọ̀ ọjọ́ tó ẹgbẹ́ gbogbo ń tẹ́ ẹgbẹ́ pamọ́ ní ọ̀hàn gbogbo ń tẹ́ ẹgbẹ́ pamọ́ ní ọ̀hàn wọ́n ní nílùú kan bẹ̀rù arábìnrin kan bẹ̀ ọ́ ọ wà lọ́dọ̀ ọkùnrin kan fọdún púpọ̀ kọ̀rọ̀ ma bí wọ́n á ní àwọn bàbá tóbìnrin yẹn gbọ́dọ̀ rẹ̀ àwọn náà fi fọ́kùnrin yẹn nítorí pọ́kùnrin yẹn máa ń ṣe dáadáa sí wọn gbàdúrà dídí wọn wojú pé ó lóyún ó lóyún fọdún kọ ọ̀rọ̀ tí ò lóyún àwọn bá wọn á bá wẹ́nìkan tí ọmọ wa bá sùn tí ọmọ wa bóbìnrin sùn kọ́sà lè bí ma tú láti fọkùnrin ọkùnrin náà ṣe ń bá sùn òun náà ṣe ń lóògùn fún àwọn náà lókù díẹ̀ káàtó fún ń lóògùn jojúmọ́ ń bá sùn abánibásùn kan òun náà ṣe ń bá sùn àwòrán bìlẹ̀ ó fi wá doyún sẹ́wọ̀n ọkùnrin ò ní mọ̀ pé nǹkan ni ó lóyún fún obìnrin ti mọ̀ pé ọkùnrin tì í ni tí ń bọ̀ ń sùn ló ń lóyún fún ó fi wá bímọ mélòó fún bàbá ilé yìí tọ ọkùnrin tí àwọn abàsùn wọn bàsùn débi kó bímọ mélòó àwọn àrùn tó náà nìsín bíbọ̀ ní ká lọ́kọ̀ kàkà tẹ́lómi ó tún máa bá nìsín ọwọ́ alẹ́lẹ́ ó lè dànù tọ̀ ní ìsìn ẹ̀rí ọkàn wa ń jẹ tí kò wọ́n sọ fún àwọn ọmọ yìí kékeré ṣe bàbá wọn nìyí àbí báwo àbẹ́ẹ̀ nǹkan mẹ́wọ́ bẹ́ẹ̀ gbọ́ nǹkan mẹ́wọ́ kí lọ wá dèjì sí náà ọ̀daràn burúkú bí ọba wọ̀ kọ́ ẹ kọ́kọ́ lẹ̀ kọ́ lọ fẹ́ lòmìn kò bímọ lọ́dọ̀ ilé kò túmọ̀ sí pé kò lè bímọ lọ́dọ̀ ẹlòmíì obìnrin yóò bímọ fún kò túmọ̀ sí pé tó náà bá fi obìnrin míì kò ní bímọ fún un. àyìnbó yẹ bí ẹ̀tọ́ ti ṣẹlẹ̀ láyé wa dá wa wáyé àbùrọ̀mọ́ wa ti zì náà jẹ̀mọ́ ẹlòmíì ò tún ní rú ọ náà ọkọ rẹ̀ ò sí ó sì sílẹ̀ kúnlẹ̀ fọkùnrin ọlọ́kùnrin ọwọ́lé tààrà láìkalẹ̀ ó sì rọ alọ kí ọmọ síbì kan ọmọ sunkún sáwọn ọlọ́run ọfọwọ́ ra bisikíìtì fún ẹ má bá rẹ̀ àwọn máa ń sọ pé gba worowóró. ìyá rẹ̀ ṣe fi níkan lọ́wọ́ wọn ò tí ì bí yín sáti kọrin wọn àwọn ẹlòmíín lu àwọn èèyàn wọn ò tí ì bí sáti kọrin wọn lè gba wolowolo ìyá rẹ̀ ṣe fi níkan nígbà àwọn arúndúrúndú là máa gbórin àbẹ́ẹ̀ rí nǹkan mú so torí ẹ̀ wọ́n fi bisikíìtì tọmọ ọlọ́mọ jẹ ẹ̀mí ọmọ wa gbà pé ìyá òun dára kan gbà náà ní tẹnẹmẹkùn yẹn bẹ́ẹ̀ to yes, there is something strange that is happening at this very moment. Sẹ́nu pé ẹ̀rí ọkọ akramakumullah sọ́dọ̀ abẹ́ ó sì lọ́kọ̀ tiẹ̀ bá wo lórí ikú náà tó ń lọ yọba ó ti ẹ̀bẹ̀rù kọ́lọ̀ ń sọ̀dí rẹ̀ dígí. <laughs> Ẹ̀mẹ̀kọ́ kò sí tọ́lọ̀ wọlé sí yóò ní ẹyẹ ẹyẹ gbà mí ti gbà ọ pé kí ni ó sì tókòtò lẹ ní ẹwọ ẹwọ sọdà bẹ́ẹ̀ wàláì sádà wo lóye bá tẹlẹ káàtì ti tókòtò dì má mo sì ní rọra tẹ́tí níka ni ó yẹ mo sì yẹ kọ́ máa ṣẹlẹ̀ tó lórí ibú gbogbo nù torí di eléyìí ẹjẹ abẹ́rù ọlọ́run ẹ̀yin màmá màmá ẹ̀hẹ́n ẹ̀yin àǹtí àǹtí ẹ̀yin ọ̀dọ́bìnrin tẹ́ ń wọlé ọkọ yẹtọ̀ bá ti lọ́kọ ọkọ tiẹ̀ ni ẹ o ó di ọtí ọlọ́run kò bá da kò bá má da ó di ọtí ọlọ́run ojú rẹ̀ ọ̀pọ̀ tó fi lọ gbà bàbá ẹ̀ fi ọlẹ́rìí pé ọtí ọlọ́run ọlọ́tí ọlọ́run bí o débẹ̀ fi ọtí ọlọ́run rọ́bì ó di ọtí ọlọ́run ó ṣe sùúrù kálukú náà ṣe sùúrù kò sí obìnrin kan tó wà ní ọkọ kan tó dùn mọ́ hundred percent gẹ́gẹ́ bí o ti sọkùnrin kan tó fẹ́ ìyàwó kan tó tẹ lọ́rùn hundred percent kò sí kálukú ọmọ ti sùúrù fún àwọn náà tó lè túmọ̀ sí pé sọ ara rẹ o sọ ara rẹ kọ́ ọ má lọ sí ìdí náà o sọ́ra rẹ sọ́ra fúnra nù o ara sábà bí nù lóbi jẹ́ pé kìí wù àwọn ọkùnrin láti fẹ́ obìnrin tó jẹ́ ẹni tí ń tilé ọkọ kan bọ̀ kìí wù àwọn ọkùnrin kìí tún wù wọn láti fẹ́ obìnrin tọkọ rẹ̀ kú torí àwọn sábàbí pọ̀ ń bẹ̀ ẹ̀hìn ó lè kọ́kọ́ òun fi tẹ́lẹ̀ ńlágbára jù ọ lọ àbí òye tọkùn wa nìwọ tí ọba àti àdánwò kọ́kọ́ ńlẹ̀ àbẹ́ ẹ̀rí nǹkan mẹ́ ibi tí ẹ náà rọ̀ ni kéèyàn ó sì máa dìsọ́lì báyìí báyìí àbí kó tilẹ̀ kọ́kọ́ rẹ ní kó ikú àlè mọ́ni tí ọba sí ti kú torí ẹ lọ yíwá ìpàdé ẹ̀yìn obìnrin o torí ní ìsinyìí báyìí ẹlòmíì ń wọ́pọ̀ kò tí ì rí kò tí ì rí nítorí pé ní ìsìn ilé ọkọ̀ kan ní ti ń bọ̀ òun náà tí wọ́n á lè fún wa lóhùn bí ẹ̀dá kan ẹni tó ti níyàwó rí ni ká ẹ bóun wá ẹ gbọ́rọ̀ bá ìwọ jẹ́ tó kún bọ̀ ọ̀fẹ́ tó kún bọ̀ so ó túmọ̀ sí pé àbòsí nìyẹn ọlọ́run bá kó tún lè kálukú wa jẹun àwọn sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì tí yẹn máa fi gbà ládàá ọlọ́run bá kó fún wa sí lọ́rọ̀ ẹni ọlọ́run kó fún wa sọ níṣẹ́ tí wọ́n fi wàá kù ọlọ́run bá kó fún wa sí i ọlọ́run jẹ́ kí dáadáa wọ́n tẹ̀wọ̀n níjọ́ gbẹ̀ndà kìyàm ọmọ àlùjànnà ní kọ́lọ́run dákun kó sí wa ọlọ́run dákun mọ́ sí wa lọ́mọ aná mọ́jọ kọ́ máa ná tara wa jáde o má sì máa ná tó subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wọ́n ní pé òfin náà ṣe ṣe ń bẹ nínú pé àfẹ́ gbé aburúkú lọ́nà irú àwọn tó máa ń páàkì mọ́tò sójú ọ̀nà gbòòrò tẹ́gbẹ́ tipátipá ní ìgbà mọ́tò méjì wọ́n tún wá sí dọ́bù pátá lọ́nà tó yẹ pé tipátipá lọ́kadà gbọ́n fi máa rọ́nà kọjá tí hàn lè lọ rìpọ́tù fáwọn agbófinró kò sí ní tó burú mbẹ́ táwọn agbófinró kan bá wà sẹ́kọ́ ní mọ́tò tí máa wọ́ mọ́tò sọ èèyàn lọ pè wọn kókó awọ tí wọn bá wá ní mọ́tò tí máa wọ mọ́tò tí wọn bá ní páńpẹ́ tí wọn máa fi sí táyà lẹ́sẹ̀ kọ wá fi sí lẹ́sẹ̀ tí wọn bá san fáìnì wọn mọ ibi tó yẹ káwọn ọmọ páàkì sí ń bẹ ẹnu pé yẹn ń gba burúkú lọ́nà torí pé aburú kan lè ṣẹlẹ̀ sẹ́nìkan tí ó bùkátà ká tètè kọjá lọ́nà sòtá àbárọ́nà tètè gbé kọjá ó lè ti sábà bí kú ó lè ti sábà bí oríṣi aburú mi tágbára òní ká mọ́ ẹ̀dínkọ́nà ò fìrì. wọ́n ní sí lára rẹ̀ náà tún ni àwọn tí máa ń ṣàjọyọ̀ tí máa dínà lẹ́ẹ̀ni aburú làwọn náà lójú ọ̀nà ojú ọ̀nà tó ń ṣe kí mọ́tò wa máa kí màṣínì ti ṣe tó máa bá náà ẹ lọ sí orí pápá àṣírí àwọn ọmọ gbogbo ti ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni kílẹ̀ tẹ́lómi ọ̀jẹ̀ kílẹ̀ kẹtù lọ lọpọ kẹtù lọ yípo kẹtù lọ segini ó ń tilẹ̀ ti yíwọ́ ọmọ lọ́wọ́ sọlẹ ìjẹbù ti ṣe jẹ owó wò lọ fẹ náà owó fò lọ fẹ náà wá dí àjẹ tó akọ fẹ náà kọ wá di kékeré kí wọn sọ náà. ẹni tí wọn ní sábà bí wo ló lè ṣe káṣe ló lè mú wa ṣe jámù ní sábà bí tó lè mú wa ṣe jámù lójò òjò tí máa ń rọ wá bí wọ́n sùn òjò tó yẹ kí àlè tẹ́rì gbà ká máa lọ ká máa bọ̀ tírù rẹ̀ bá ń lọ kí máa ń rọ̀ ọtọ́ lábẹ́ òfin ọlọ́ káṣe bákan náà tó bá jẹ́ pé òkùnkùn kùn gbèrè ó gbogbo lẹ̀. ẹ̀rọ kan tún pé gbogbo ojú ọ̀nà nǹkan méjì yẹn gbọ́dọ̀ pàdé o ẹ̀rọ kan kọ́nà òkùnkùn bó lẹ̀ birikiti nígbà yẹn a lè ṣe jámù nínú lọ́dọ̀ Ahmed oníkótó tó mú burúkú kọ́yá pé kò sí lálọ́ àtàbọ̀ dípò èèyàn tún padà wá ìjì burúkú máa jà ń bẹ lára ṣùgbọ́n lọ́dọ̀ káwọn pé magrib àti ṣáà náà máa ń pa pọ̀ wọn ipa dóòrò àti asiri pọ̀ wọn pé yé wa àti asiri pọ̀ arọ ta lọ́sàn-án tẹ́ máa ẹ̀ ń ẹ̀ nìyẹn o ọjà bó ti so jẹ́. àwọn tún lẹ́kọ̀ọ́ wò ní bẹ fóbìnrin tí ń bojú ẹ̀kọ́ tí ọ̀ ń bójú òfin sẹ́sì bọ́lọ̀ kí esi torí ọkọ sẹ́nu káwọn obìnrin yẹn wọ́n máa dásà pé ọkọ tá a lá ń bójú fún náà ló ti polú lẹ́yìn òun ti júlẹ̀ ló ti máa halẹ̀ àwọn obìnrin tí wọ́n tún wà ẹ má sí ilé àti ilé wọ́n ló ti yà máa halẹ̀ máa pé wọ́n kọ́ kúlé wọ́n kọ́ mo rò pé yé de ṣé ọkọ lẹ ń bójú ẹ wá dáhùn ẹ̀yin ọkẹ ẹ̀yin ti ẹ sọ obìnrin àwọn òbí tí wọ́n ń bójú ọlọ́ọ̀lẹ́ mọ̀ fún ẹ̀sìn lẹ́sìn o kìí ṣe pé bóyá torí ọkọ lẹ ń bójú o torí ẹ̀ ló ṣe jẹ́ pé a yóò dáa fún obìnrin tó ṣe pé kò tiẹ̀ sí ìlọ́kọ̀ gan tó ń bójú a ọlọ́kọ̀ sọ́kọ̀ alágbàrúkà fún wọn bákan náà ọkọ̀ kọ́ tó ń bójú a ọlọ́run jọ fún tó léèyàn bíi àpẹ́sì lòún ṣe èyí ti pé torí ọkọ kankan ọkọ kínní ọkọ kínní sọkọ lọ́la àlìjẹ́nà lónìí náà lódodo ọkọ rẹ làlìjẹ́nà rẹ òní náà rẹ o so but gbogbo tó máa ti ṣe lẹ́sìn máa ṣe tọrọ lọ ọkọ̀ kọ́ máa bá all together wàá máa pé ìwọ ọ̀sàdédé bójú o àfi torí kọ́ ń sẹ́sẹ́ kí ni tí mo kọ́ bójú o tún bá ọkùnrin ọlọ́kùnrin sọ̀rọ̀ bí o bá lẹ́kùn láti rírọ̀ ẹ̀ nígbà tí wọ́n kọ́ débi báyìí kàn yà mí lẹ́nu pé àwọn eléyìí tí wọ́n bójú ni wọ́n àbójú wọ́n àbójú rárá because obìnrin tó bá bójú yóò tó ti signify ara rẹ̀ ẹ lè bá àwọn àtọkùnrin ọlọ́kùnrin tó wáá dúró tó ń sọ̀rọ̀ wọ́n tó ń sọ̀wọ́ ẹ̀kẹ́ ẹ̀rí tó ń gbé wọn kékeré ọlọ́mọdé ọlọ́mọdé nítorí pé ojú tó ti bo ó ti túmọ̀ sí pé gáàpù gáàpù ti wà láàrin rẹ̀ àtẹ́lẹ́bọ̀dì tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù lẹ́yìn náà kí láǹfààní kó o bójú tí wàá rí ọ̀dà kí láǹfààní kó o bójú tó ẹ pé fìtínà tó ń fojú ọkọ rẹ rí kò sí kó gbogbo àwọn obìnrin tí ìbojú máa gbé adé ìbojú adá ìbojú àtẹjú orí ti pọ̀ ju yá kú. Rídìí ọlọ́dọ̀ wa torí ẹnu mi wàláhì lè ẹsẹ̀ ọba ni lọ́kàjẹ́. Ẹnì kan Yorùbá náà ń gba abo onímọ̀ọ́sẹ̀ kínní mọ́bò wà abojúmọ́ bò wà lọ ẹlòmíì kìí sínà burúkú ni yóò sì máa ṣe bí ìgbà tí mo mì náà ni ìdí ìfojú ọkọ rí. la ilaha illallah torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀dín mú pírísípù ni ẹni òkùnrin tó bá rojọ́ fún yín láyé kí n sọ pé ọkọ̀ ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ fún irọ́ pa tọkọ rẹ̀ náà máa rojọ́ ẹ̀sìn kẹ́jì kẹ́jì wọ̀ wí bẹ́ẹ̀ náà ẹ̀yìn mọ́ yìí wọ́n parọ́ wọ́n rọ àròmọ́ mọ́kọ́ nígbà tó kọ́ bá ro tiẹ̀ ní ọ̀padà rọ́ọ̀nù àbí òye yorùbá náà ti sọ asunkun ńkọ́ ilé ni máa ọjà bó ti jẹ àmọ́ àwọn bàbá àwọn bàbá múnáfìkì àwọn bàbá aláṣejù kò yẹ kí wọn máa bá a dá sọ̀rọ̀ torí jẹ tó bá gbóbìnrin wọn arojọ fúnra àwọn bàbá alábòsí àwọn bàbá múnáfìkì bẹ́ẹ̀. òun bẹ́ẹ̀ ti máa kú fún. ó ṣe báyìí fún ọ tó bá. lórí irọ́ omi tí ń fi ọ̀rẹ́ rìn kékeré ni ah bàbá ẹ̀ ti ẹ̀kọ́ inú pọ̀ irú iná yẹ ẹ̀kọ́ láyé. àmọ́ tó ti dájú tọkọ náà bá dé lọkọ máa ń rojọ́ wá gẹ́ ṣé mo tún sọ bá òtún sọ ọ́ ní àb bàbá ẹ dákun ẹjẹ asán gbogbo bẹ́ẹ̀ náà wà ní sàn gbogbo ara ẹjọ́ tó rò náà. àbèjì ògbógbó ní relief. kí ni kéèyàn máa ṣe fún un. wọn lẹni tá a mọ̀ sí pé mùsùlùmí lọ́yọ̀ kọ́ jẹ́ mùsùlùmí náà ọkọ̀ mùsùlùmí ló ń jẹ́ lásìkò sọ láti bá tó tá a bá pè kò ní dà lásìkò sásìkò yóò sì máa gbógun wọlé kò fẹ́ wọn o yóò máa kó wọn wá so wọn ní téèyàn máa lè dúdú olúwa rẹ̀ téèyàn sọ̀rọ̀ alẹ̀ fún téèyàn ṣe dà bẹ́ẹ̀ ni àmọ́ pẹ̀lú ẹ̀mí pé a fẹ́ tún ṣe ni kì pé a kàn kórìíra rẹ̀ olóògbé ah fún alágbájá ojú yín lé síbi bẹ́ẹ̀ ni ojú wa sí lè sáwọn ọ̀daràn ni ẹ à ń pè àkókò àti sọlá fala saddaqa wala salla walakin kazzaba wa tawalla èyí ti sọlá òbí ló ti kókó àwọn fẹ́ wọn má ti ti pọ̀ fẹ́ wọn aṣẹ́wó bàtà ara rẹ̀ ọ̀bàlẹ̀ eléyìí akramakumullah ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ kúmọ́ agbọ́dọ̀ máa lákèsì ẹnikẹ́ni ìsinyìí báyìí nígbà kan wọ́n rí i pé mọ́bìn ká amúrò bíi wọn náà yọ àyìn mọ́ǹkà kẹ́ wọn kún sí dáadáa kẹ́ kọ́ bàjẹ́ fún wọn. wọn á ti léèrè pé ah, ah, ẹ ẹ ti ṣèyàwó ni àyíwá ni àti ok ọlọ́run kò rí sí o ọlọ́run sí o ọlọ́run tó kí ni òtún tẹ̀sẹ̀ bí ti wọ́n tún rí pẹ̀lẹ́ lò ó ń tún mọ̀ náà kàgbé bóòlù eléyìí tún jẹ́ ọlọ́run ti di akudu irú akudu èwo ìwọ yìí róńdó yìí ò tí ì jáde sùkúlù eléyìí túmọ̀ sí pé tẹ̀ máa dín pàkíyèsí ẹ̀rí pé bàjẹ́ ọmọ dínkù bàjẹ́ ọmọ dínkù torí pé ọmọ ògbé àwọn ti níyàn ò ní fi mí lọ́rùn lẹ̀ wọ́n máa bìyàn léèrè náà ni bákan náà nínú ọmọ tó rántí nìsí nínú nǹkan tí wọ́n sọ tó yẹ kí gbogbo akájọ mójútó náà nípa àwọn ọmọbìnrin kan kọ́lọ̀ ń sànù wa wọ́n ní wọ́n ń wọ hijab wọ́n ń wọ jìlbáàbù gbàgẹrẹ wọ́n sì fi ń ṣe zina ọlọmọdé ọjẹ bẹ́ẹ̀ àmọ́ àwọn tó fi rìpọ́tù wọ́n ti pọ̀ wà láì kódà àwọn tí mo bá àwọn lè wọn wá fún mi mo ní fi bá wọn wí ní ẹ̀dá máa bá ní bá wọn bẹ̀rù àti gbọ̀ngbà kankan àti wọ́n wá tún wá rìpọ́t wọ́n tún rìpọ́t wọ́n tún ṣẹlẹ̀ náà ní. ẹ dákun ẹ dá bẹ̀rù ọlọ́run irú wọn wọ́n kúkú máa wọ sinmi wọn káyé kọ́ máa wọ kọ́mu wọn káyé kọ́ máa tẹ̀lé gbé wọn kó kúkú máa wọn lọ́dàrà ìwọ ní kọ́ wọn á wẹ̀wù àwọn ẹni tí ń sẹ́sì kọ́ máa wá sẹ̀ mọ́kẹ́sì Islam lójú jẹ́ o mọ́kẹ́sì Islam lójú jẹ́ wọ́n ti mọ́ra rẹ lọ́dàrà tẹ́lẹ̀ jìlìbáàbù ọ̀yọ́ nù wọ́n bẹ̀ islam tó wa lójú jẹ́ kódà wọn tún sọ lórí pé ẹlòmíì gan nu wọn ẹni tí ọba ni lọ́kàn jẹ́ kò sí máa fẹnu sọ ẹni tó yẹ kó máa darí wọn sí dáadáa gan ní tó ń bá a ṣe sí náà tẹ́ǹtì jìlúbà àbò ti ń wọ̀ bí gágó títà ń bọ́ ọmọ iléèwé ṣe sí náà àwùjọ bíi lẹ́ gbogbo àwọn wà báyìí aláyọ̀ fún nù ọ̀lá ìkà náà wọn bẹ̀rù tó. ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين na لهم كل واحد yóò sì ṣírò fún wa ayẹta bẹ̀rù Ọlọ́run ayẹta bẹ̀rù Ọlọ́run ọjọ́ kan ń bọ̀ tó nílé gbọ́ ọmọ ọjọ́ kan ń bọ̀ tó nílé kẹsẹ̀ mọ́ tí wọ́n gbọ́ òdìdì lọ́dìlọ́ ti sọnù lọ́dọ̀ ọlọ́ torí rẹ̀ ká bẹ̀rù Ọlọ́run náà. wọ́n ní bí àwọn èèyàn bá lóyún tọ́yún oyún yóò sì sí ìjọsù kan lọ wọ́n ní tíyẹn lè pé nítorí pé mọ̀lẹ́kọ̀ sì fẹ́ mi sí lára kéèyàn sẹ̀ kí lèèyàn fẹ́ sẹ̀ sí nígbà tí èsì kéèyàn ò mórí èèyàn gbọ́dọ̀ sẹ̀ tẹ́ ẹ bá sẹ̀ tó bá mẹ́mìí ìyàwó yín lọ́ńkọ́ yàtọ̀ sí pẹ̀tì sẹ́lọ̀n torí pé wọn ò tí fẹ́ mi sí la kò túmọ̀ sí pé kẹ́ ẹ máa sẹ́yìn gbólọ́nà tó á ní kẹ́ sẹ́ torí pé wọn ò tí fẹ́ mi sí la ẹ gbọ́dọ̀ sẹ́ rárá islam ọgbà ká sẹ́yìn islam gbà islam fẹ́ ká lóyún tó dáa ní ìyàwó èèyàn tó nìbá ẹ̀tún alẹ́ ẹgbẹ́ sẹ́yìn pékin ọlọ́mọdé nítawọn èèyàn wá tí wọn ò rí ọlọ́run á fún ọ̀wá abẹ́ bàjẹ́ ọbẹ̀ tàmínétì ọlọ́run mọ́ tàmínétì àwọn agan kúnnú àbí òye wa ẹ̀ẹ́dọ́lọ́ bá tami ní tiẹ̀ kó nulẹ̀ ayé lójijì tiẹ̀ bọ̀ ọ̀nà torí de ilé ẹ̀fọ́ ọmọ ọlọ́mọ alẹ́ ọ̀gbọ́n ọba ti ọba tíra rẹ̀ àfi tọ́lọ́ ọba fẹ́ dọ́mọ ọmọ yọ ti ti gbọ́dọ̀ náà ni pé o tó bẹ́ẹ̀ bàbá rẹ̀ máa ń ṣe fún ẹ because o ti make attempt láti pa mí máa ń ṣe fún ẹ so <laughs> torí de ilé ẹ̀fọ́ ọmọ ọlọ́mọ alẹ́ ẹ̀fọ́ ọmọ ẹ má sẹ́yìn Islam ọ̀gbà ká sẹ́yìn àyàfi with condition tó bá gbéyàwó yín kú lọ ó ti wá dájú pé oyún yọ pa tí wọ́n bá gbé kúrò nù rẹ̀ sẹ́mi pé ìsẹ̀mí ìyá ti sẹ́tìn ìsẹ̀mí ọmọ ò tí ì sẹ́tìn àní ti torí ẹ̀mí tí ò tí ì sẹ́tìn káwá jẹ́ kẹ́mi tó sẹ́tìn kan lọ ìgbà yẹn ni wọ́n wà gbà wọ́n sẹ́yìn yẹn torí kí ìyàwó lè bá a là. àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé ẹ àti ìlú àti owó rọ̀ bí bàbá ti ń lówó kó tó bí yín ni. irọ́ lásán ńgbà bàbá yín sì lówó bi tó bí ṣe bó ti ń lẹ àbúrò bàbá yín alhamdulilayi bẹ́ẹ̀ bá níyàwó tó wá ló ń kọ ìyàwó lẹ̀ ìyàwó tó wá bẹ̀rẹ̀ ìdà ọkọ lẹ̀ lónìí ìyàwó bẹ̀rẹ̀ ìdà lọ́la àtọ́ wá dọ̀tún la ìyàwó wa múra dáadáa ọtọ́jú tọ́mú tọ́tẹ̀ rékété rọra kọjá ń bi tọkọ wà pé wọ́n wá ń bì lọ́ba kan lò lọ́ba báyàwó lò tọ́ ọ sàmú yàn bẹ́ẹ̀ bí ẹ̀kan bí ẹ̀mejì bí ẹ̀mẹta pé kíni ọkọ̀ ọ̀lẹ́ ó kò jẹ náà so so wá ní lẹ́yìn rẹ̀ ó sáré kẹ́ ẹ̀ ń dọ́gbọ́n tó ó ní o òun ò ní fẹ́ mánà ni òun ò ní fẹ́ mánà ni òun náà sì ń bá sùn àlára o lábẹ́ òfin ọlọ́run lábẹ́ òfin ọlọ́run kọ́tọ́ tẹ́ bá ti lè kó obìnrin lẹ̀ kò bá jẹ́ kíkọ́ lẹ̀ kàn nígbà tí ṣe ìdá yẹn kọ́tọ́ kẹtùn bá lò má tó ń ti pé ìyàwó ni lópin ìgbà tí ò bá ti parí ìdá àmọ́ láwọn agbọ̀n kan yàtọ̀ sí bàrà ẹni lò pọ̀ ẹ gbọ́dọ̀ bá lò má títí tí ò fi lọ rẹ̀ àmọ́ tẹ́ bá fi wá lè bá lò tẹ́ ẹ̀ wá ńlá ní ẹ̀kọ́ ẹ̀fẹ́ fi dá padà ẹ̀sẹ̀ lọ. torí ẹ̀ tẹ́ ẹ bá báyàwó yín lò lẹ́yìn tẹ́ ti kọ́ọ́lẹ̀ tẹ́ tẹ́ ìdá tọ́jọ́ kí kọ́ọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ abẹ́ kejì ìbálòpọ̀ yẹn á sì rò rẹpẹ́ ti dá padà ní. torí tí wọn bá ní dá padà ẹni tó ti kọ́ọ́lẹ̀ kí ló tó ń bá a lò sí. ó túmọ̀ sí kóbìnrin yẹn gbọ́n ni ara ti islam fẹ́ kọ́ ṣẹlẹ̀ nù nígbà tóbìnrin bá ń ṣe ìdà kó tún fa ojú ọkọ rẹ̀ mọ́ra pé sẹ́run tí mo fẹ́ sọnù ní àbí ìgbádùn mi ṣé nǹkan ní sẹ́mi ni àbí mi mọ̀ ń ṣe nǹkan títí tí yóò fi ike ká ẹ̀kọ́ òní lọ òní lọ òní lọ ilé jẹ́kẹ́ ọgbọ́n ọmọ mi lọ wọ́n wá ń bá a sùn ó tún á ní ẹ̀yọ́ lọ náà ní ìta kò ní lọ o kò ní lọ lábẹ́ òfin ọlọ nígbà tó ti bá a lo ó ti dá padà nù tọ́ba á fẹ́ kọ́ lé òtútù kọ́ lẹ̀ tọ́ba tí wàá tún kọ́ lẹ̀ tó máa ń ṣe ìdọ̀gbọ́dọ̀ bá a lò mọ́ o eléyìí jẹ́ bó ṣe jẹ́ subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. الله